àti òpópónà Zatec seven up lágbègbè Olúyọ̀lé a máa já afárá tó wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ kí a lè kó afárá ńlá mìíràn dípò rẹ̀ àwọn ọkọ̀ tó bá lọ sí mobile ring road láti agbègbè Zatec seven up yóò yà lápá òsì sí òpópónà isoglass lẹ́gbẹ̀ẹ́ iléeṣẹ́ Sumal àti ilé epo Bovas láti lọ jáde sí ilé epo Total ní òpópónà Aláàfin àwọn ọkọ̀ tó ń bọ̀ láti mobile ring road sí òpópónà Zatec seven up yóò gba òpópónà Aláàfin lọ tààrà wọn yóò sì yà lápá òsì lẹ́gbẹ̀ẹ́ ilé epo Total láti jáde síbi tí sí gbogbo ibi tó yẹ láwọn ojúnà tó lọ síbi tá a ti ń ṣiṣẹ́ àwọn ẹ̀ṣọ́ ojú ọ̀nà yóò sì wà lẹ́nu iṣẹ́ láti máa darí lílọ bíbọ̀ ọkọ̀ bákan náà a máa pèsè afárá ẹlẹ́sẹ̀ sí ibi tó yẹ fún ìrọ̀rùn àwọn tó ń fẹsẹ̀ rìn kọjá lẹ́ẹ̀kan sí iṣẹ́ àkànṣe kíkọ́ afárá tuntun yóò bẹ̀rẹ̀ lágbègbè odò Paul ní òpópónà tó lọ sí seven up lágbègbè Olúyọ̀lé ní Ìbàdàn lọ́jọ́ Tuesday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejì ọdún twenty twenty four iṣẹ́ afárá odò ọ̀nà àpáta yóò gbà wá tó oṣù mẹ́rin nígbà tí ti òpópónà Zatex seven seven yóò gbà wá tó oṣù méjì àrọ gbogbo àwọn ẹni tọ́rọ̀ yìí kàn láti bá wa fọwọ́sowọ́pọ̀ o kí iṣẹ́ náà lè kẹsẹ̀ járí fún ìrọ̀rùn kó wa wa IUFMP kájàlú ẹ̀kún omi lè dìtàn nílẹ̀ Ìbàdàn. Fresh FM. bóyá wá wá mi ò Fresh FM tó lápọ́njà bóyá ká gbọ́ Fresh FM bóyá tọ́jú òyìnbó bò kájọ má borí àsìkò ìròyìn àsìkò ó pẹ́ síbẹ̀ bóyá kò bẹ́ síbẹ̀ bóyá máyé kúrò Fresh FM one oh five dot nine lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún ni fresh news. lọ́tún lọ́tún ó Fresh FM. ìròyìn ní ajá balẹ̀. lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún ni fresh sport. lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún mà lọ́jọ́ yọ. lọ́tún lọ́tún ó Fresh FM. orílẹ̀ dòdò lórí íńtánẹ́ẹ̀tì. lọ́tún lọ́tún ó Fresh FM. fẹsọ̀ pẹ̀lú ìrírí. lọ́tùlọ́tù fresh fm. fresh one oh five dot nine fm. fresh fm. fresh one oh five point nine fm. fresh fm oh la wa ń gbọ́. fresh fm la wa ń gbọ́. àní Fresh FM la wà ń tẹ́tí sí sá. Fresh FM la wà ń gbọ́. àwọn ìròyìn ajá balẹ̀ tó tún gbẹnu tán. Fresh FM la wà ń gbọ́. kárí ayé ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára. Fresh FM la wà ń gbọ́. àwọn ìtàn akọ́nilọ́gbọ́n ni bàbá fi mú wa yàtọ̀. Fresh FM la wà ń gbọ́. òkè tètè tábìlì la wà akẹ́yìndé gbẹ̀gbọ́n. Fresh FM la wà ń gbọ́. ilé orin la wà ní challenge ní ìlú Ìbàdàn. Fresh FM la wà ń gbọ́. one zero five dot nine pọ́ńkìlẹ̀ falafala fresh fm. fresh fm yìí. oyinmọ máa dùn. nílùú ìbàdàn. láti kílẹ̀. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. ètò lóríṣiríṣi. kápolówó ọjà. ajẹ́kùgbàjẹ́. fresh fm ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́wà láti inú àwọn. fresh fm ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ kò ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí fresh fm. Chefe aládìsá kò sí ní di láṣẹ ìdùnnú. àmì àmì àmì ẹ wo ìmúra ni. yóò kórè láṣẹ ìdùnnú. ìmúra ni. àmọ́ kíni kan o. mọ̀lú tó sọ wọ́n ti gbede. Ah, ó da fún mi. mo dúpẹ́ mo dúpẹ́ ó rí bàálù he. àmì hmm. ah, bá a <laughs> kò sí wàhálà wọ́n nò. ó sọ ó sọ bẹ́ẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀. wọ́n nò hmm. wọ́n nò. ní kúkúrú èdè bẹ́ẹ̀ bá rí lédè kúkúrú bẹ́ẹ̀ bá rí ẹ̀fọ́ ègbó ègbó. Hmm. Hmm. kì í ṣe ègbó ẹ̀fọ́ ègbó ó máa ń ní èso lórí tó máa ń dàbí ikàn ó máa ń hmm. dàbí garden egg èso orí ẹ̀ ṣùgbọ́n wọn kì í jẹ èso orí ẹ̀ o. kò ṣeé jẹ kò ṣeé jẹ lábúlé a ká èso orí ẹ̀ tó bá ti pọ́n a wá fi ọ̀pá ìyún igi tó rí tó ṣòro a fi gùn a lọ gbé sí ẹ̀yìn ààrò tá a ti ń dáná ara ní ó ta sí a gbọ́n omi ẹ̀ a wà fi erùpò ńlá tún lọ́ọ́ fi gbìn mí. ok ṣùgbọ́n ẹ̀fọ́ ègbóyè gangan lẹ́bàá mi jálàrọ̀ tòní ẹ wà rẹ wẹ́wẹ́ ẹ dà sínú abọ́ kan kẹ ṣàn dáadáa kẹ wá mú omi gbóná kẹ bù sí lẹ́yìn ẹ fi iyọ̀ ọ̀ba díẹ̀ sí ẹ wá mhm. ọ̀ra wá ata. Mm -hmm àwọn ata kan wà tó máa ń ta dáadáa látarodo tí wọ́n ń pè ní scotch bonnet mm-hmm. ẹ lọ ẹ ah, bọ ẹ kó sórí náà ọmọ pé àwọn rodo kéèké nǹkan ló máa ń ta jù mm-hmm. ó kéré stubborn ni o ah, ah. nbẹ bá lọ tẹ gbá ata yẹn tán ẹ mú ẹ̀fọ́ ìgbóhùn ẹ dà sí ẹ̀gúsí igbá tá a lọ lójú ọlọ ẹ wà fi ẹ̀gúsí òun sí lẹ́yìn àmọ́ àwọn èèyàn mọ̀ pé ẹ̀gúsí igbá gan wú ju ẹ̀gúsí tààrin láàrin ìgboro lọ mm-hmm. àgàgà tó bá lọ tún lọ lólómi mm àwọn kan wà tí wọn ò lọ ẹ̀gúsí lólómi tí wọ́n bá ti lọ ta lójú ọlọ́run tẹ́lẹ̀ ẹ mú ṣákìtì èlùbọ́ ẹ̀dá sójú ọlọ́run kẹ́ fi ọmọ ọlọ́mọ kẹ́ ṣe wàá fi ìjábẹ̀ gba kúrò ńbẹ̀ kẹ́ ẹ tó lè rí lọ ní gbẹrẹfu. ọlọ́run ah, kí ló wá ṣe nídìí iṣẹ́ yìí náà àti sọ ìlọrin dájú. Eh, kí ni bọ́ọ̀yì wá ṣe ah, máyì kí ló wá ṣe nídìí broadcasting. bọ́ọ̀yì ló pè mí o eh, bọ́ọ̀yì kí ló wá ṣe lédè broadcasting. <laughs> àwọn tí wọ́n ń gbọ́ ọ láwọn tí wọ́n jẹ́ bí olólùfẹ́ rẹ̀ pẹ̀lú bí gbogbo nǹkan ṣe lé kókókó yìí kankan dáwó fún ọ ní kò bẹ̀rẹ̀ búkàtì jẹ́jẹ́ ọba ti kàjá àbálẹ̀ tán kò rí zoom padà. kì í ṣe bọ́ síbẹ̀ ó pè mí ju kéèyàn máa dájọ́ lọ <laughs> tẹ́pátá ti so ẹ̀fọ́ ègbóhun ah. ẹlẹ́gùsí tán ẹ mm. wá ọ̀rá lọ wá fùfú sí i mm-hmm. Mm-hmm. tẹ́ ẹ bá lágbára fùfú tàbí tẹ́ ẹ rí nítòsí mm-hmm. àwọn ẹlòmíì làwọn láìkí fùfú ẹ lọ wá ẹ̀bà. Ah, ọlọ́run ah, ọlọ́run lódùmarè so tí wọ́n ti kó gbogbo ẹ̀ sílẹ̀ eh, ẹ̀mí inú wọn kọ̀ wọ́n bí wọ́n ṣe jẹ́ ẹ hmm. eh, nídìí àwọn ẹja kiri o. ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ ayọ̀ ni ọ̀nà sí ọ̀nà là ẹ mọ̀ bú ọ̀rẹ́ wa o torí pé bí oúnjẹ bá ti kúrò ní ìṣẹ́ iṣẹ́ ti bù ṣe tàbá sì pariwo sọ́tún sósì eh. ọ̀rọ̀ oúnjẹ yìí náà ni. Hmm o ṣàbí ọ̀fun ò sí ojoojúmọ́ ní gbẹbọ lọ́wọ́ ẹni ohun táwa fún ọlọ́run ò ní jẹ́ kó wọ́n wá jákèjádò orígun mẹ́rin àgbáyé ibẹ̀ bá ti láǹfààní àti gbádùn ìkànnì fresh à ń kí yín pé ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn là ń lọ́gun ooru o ooru o ooru o ooru ó ti ń yàtọ̀ báyìí hmm, n tó bá sì lè mú kójú ọ̀rọ̀ kójú òbùkún mi ò sì tún rọ̀ náà kọ́rọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà kó gbéra sọ nàìjíríà àmọ́ wọn ò ní fẹ̀jẹ̀ mi àti yín ṣètùtù ẹ̀ Nigeria Tribune àti Vanguard wà níwájú tèmi The Punch àti The Nation níwájú olùkọ́ mi ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé ló kọ mi. Samuel gbé sàbímọ ní mm, ẹ káàbọ̀ sórí ajá balẹ̀ ròyìn lójú ewé kínní ìwé ìròyìn The Punch wọ́n ni ní ìpínlẹ̀ Èdò Godwin ó ti gbé igbákejì ẹ̀ Ṣàyíbù ó gbé landicap wọ́n ní Ighodalo ó wọlé ń bìkan sọ bí elékòó nínú ètò ìdìbò abẹ́nú wọ́n ní Ṣàìbù náà nígun bìkan òun náà tún lọ wọlé ń bẹ̀ ìlú kan èèyàn méjì á ti ṣe é o àtòrí ògbádé àtàdéwùmí ẹgbẹ́ kò rẹ́rẹ́. ọ̀rọ̀ kan tó ti ń jà rìnrìn nígboro ayé tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ti ń pọn lápapọ̀ òun ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ̀rọ̀ lé lórí oh. Olúwaṣèyí Mákindé. Mákindé là á mọ́lẹ̀ kí gbogbo etí kọ́ gbọ́ pé ìjọba àpapọ̀ lẹwa Nàìjíríà ò fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní bílíọ̀nù lọ́nà ọgbọ̀n o láti fi bóyá bùkátà lórí ọ̀rọ̀ ebi àti oúnjẹ tó di ọ̀wọ́n gógó o. Hmm, ó ń bẹ lójú ìwé àkọ́kọ́ ìwé ìròyìn ti Nigeria Tribune embassy fẹ́ ka ojú ìwé kẹta ìwé ìròyìn ti Nigeria Tribune ìbẹ̀lẹ̀ ti bá. bá a ṣe máa mú lára wọn rèé omi ìtúrèé o lábala ti iná mọ̀nàmọ́ná àjọ tó ń rí sí ètò ìpínnáká Ìbàdàn dísíkò wọ́n wọ UCH lọ tààràtà wọ́n ti jáná wọn wọ́n ní wọ́n jẹ mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta owó náírà gbígbọ́ five hundred million naira debt. ní kíni gbèsè ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta million naira ni. ta ló jẹ́. wọ́n ní usage ni. tìda tó ọ̀nà rèé tí ẹ gbàgbọ́ bùkátà tí ẹ sì kojú àwọn ètò ààbò lẹ́wà nàìjíríà tó ti mẹ́hẹ̀ bá a ṣe lè bójútó rèé àwọn ajagun fẹ̀yìntì níléeṣẹ́ ọmọ ológun lẹ́wà nàìjíríà àwọn tí wọ́n jẹ́ ọ̀jẹ̀nì tá a bá ń sọ̀rọ̀ nípa ti ètò ààbò wọ́n kóra wọn jọ wọ́n sì bún ilẹ̀ wa nàìjíríà ní ọgbọ́n tá a lè lò ó ń bẹ lójú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard retired generals deputy inspectors general of police digs àti gbogbo àwọn míì náà pé ṣe rí ètò ààbò ilẹ̀ wa nàìjíríà ẹja di ẹ̀bi ẹ̀rù ìwà àbàjẹ́ corruption tó ti gògò wọ́n ní tabara ni a fẹ́ ṣe é kó sì rí bó ṣe ń rí hmm. ká ṣe bí wọ́n ṣe ń ṣe é tí ètò ààbò lẹ́wà nàìjíríà ó sì gbéra sọ a jẹ́ pé aráàlú àtàwọn tó wà ní ẹ̀ka ètò ààbò lẹ́wà nàìjíríà pẹ̀lú ìjọba àpapọ̀ ń ó ṣe báyìí òṣùṣù ọwọ̀ ń hmm. gbọ́dọ̀ dira wọn lóṣùṣù ọwọ̀ ó ń lójú ìwé karùnún ìwé ìròyìn Vanguard. bẹ́ẹ̀ bá fẹ́ kí afẹ́fẹ́ gáàsì ọjà wálẹ̀ lórílẹ̀‐èdè yìí ká lè máa ríra ní pọ́ńtọ́ bá a ṣe ń kó lọ sílé òkèèrè ẹja gbégilé bí ò bá ti síyùn bẹ̀ mọ́ nǹkan tá a ní yóò tó wàá lo àìtó ẹ̀ ló ń ṣokùnfà bó ṣe wọ́n hmm. èmi kọ́ mo sọ̀rọ̀ àwọn tó wà lágbọ́nrin ẹ̀ ni àmọ́lẹ̀bá ẹ̀ ni wọ́n sọ ọ̀rọ̀ kan di mímọ̀ wípé bá a ṣe ń pèsè nǹkan lórílẹ̀‐èdè wa nàìjíríà táwọn èèyàn náà sì ń ríra irú eléyìí ò ṣẹlẹ̀ rí o wọ́n ní ìṣọwọ́ báwọn èèyàn ṣe ń ra nǹkan tá à ń pèsè lásìkò tá a wà yìí irú ẹ̀ ti ṣẹlẹ̀ sí orílẹ̀‐èdè nàìjíríà gbẹ̀yìn ọdún mẹ́ta sẹ́yìn ni. Hmm ìròyìn kan bẹ lójú ìwé keje ìwé ìròyìn Vanguard ìròyìn ọ̀hún lanu kótó orin bàbá òbí kó sí lẹ́nu ó ń pariwo sùúrù sùúrù sùúrù ló dára gómìnà báńkì àgbà ilẹ̀ wa Nàìjíríà Dr. Ọláyẹmí Kàdóso ní bẹ̀rẹ̀ sí níbẹ̀ ọmọ Nàìjíríà lánàá pé àmúsùúrù ni o ó ní àwọn ò káwọ́ bọ̀tàn bẹ́ẹ̀ ni àwọn ò mọ owó ilẹ̀ wa Nàìjíríà níran òkìtì pọnlápọnlá tówó dọ́là ń ta hmm. tówó náírà ń ta níwájú owó dọ́là kò pé àwọn náà wọn ní gbogbo ọ̀nà làwọn sì ń san ẹ máa fọkàn balẹ̀ ẹ sì lọ ní sùúrù ẹ rí i pé ipa ó kún ipa fowó náírà níwájú owó dọ́là láìpẹ́ ojú ìwé keje ìwé ìròyìn Vanguard ni. ẹ̀yin akọ̀wé iléeṣẹ́ ìjọba ẹ̀ ń kó ẹrẹ̀ bá ààrẹ Bọ́lá Tinubu o ọ̀pọ̀ iṣẹ́ tó yẹ kó yá kánkànkán bí wọ́n bá ti dọ́dọ̀ yín lẹ́ẹ̀bá dè é mọ́lẹ̀ ọ̀gá lẹ́yìn náà láyè tí yín well done àmọ́ o èyí tí mùṣèmùṣe rí ọba ti dá múṣemúṣe tó lẹ́nu lọ́lọ́ àfàìmọ̀ káwọ́ ọmọ sùn lébi ilé rẹ̀ ń pè nù nípínlẹ̀ Ògùn àtìkó wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè tó wà ń bẹ̀ wọ́n ti gbé àwọn ìrẹsì tí wọ́n ní wọ́n fẹ́ pín fáwọn aráàlú kórí má bàa tàlú wọ́n ní wọ́n ti ń kó sí ìgboro ayé fún wọn ìpè tọ̀ ìjọba àpapọ̀ ló lélẹ́yìí o FGM federal government federal government ní o ìpè kí ebi má bàa fọ́ ìlú lójú ìwé ìròyìn ti The Nation ló gbé àwọn àkòrí yẹn. tó ìròyìn kan bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard bákan náà tó ń sọ̀rọ̀ pé a ti mọ bí ọ̀rọ̀ ti wọ́ wá a sì ti mọ àwọn tó ń ṣe wá NLC ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ wa Nàìjíríà náà nàka àbùkù sí IMF àjọ ayánilówó àgbáyé àti báńkì àgbà lágbàáyé báńkì àgbáyé World Bank pé ṣe rí ẹ̀ka iná mọ̀nàmọ́ná nǹkan àmúṣagbára lẹ́wà Nàìjíríà tó dàbẹ́ ni pé ọ̀rẹ́ tán yányán hmm. àwọn ni ẹ mú wọn àwọn gangan ni wọn àwọn gangan ni igi wọ́rọ́kọ́ tí ń dáná rú àròwọ̀rọ̀kọ̀ tí ń da ọbẹ̀ wa nù wọn ní àwọn gangan ni ò jẹ́ náà ó ń bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run mà wa o. àwọn agbébọn tún rèé o wọ́n tún ti dé gbàgede ojú ewé kẹrin ìwé ìròyìn The Punch ibẹ̀ gangan mo wà tí wọ́n ní agbébọn tún pa rìpẹ́tọ̀ kan nílé iṣẹ́ ọlọ́pàá nínú ìjàgbàtú akátá kan tó bẹ́lẹ̀ láwọn ìlú kan tí ń bẹ ní ìpínlẹ̀ Rivers kódà wọ́n lọ mọ bùbáde wọn ní ìdè tí wọn ò débẹ̀ báyìí wọ́n ṣínà ọ̀bọ̀n bolẹ̀ fún àwọn agbófinró ní ẹ̀mí rìpẹ́tọ̀ kan ó sì bá ìṣẹ̀lẹ̀ náà rìn àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ti ilé ẹ̀kọ́ gíga fásitì Kwara kwasu EFCC wọ́n ní wọ́n táwọ́ síbẹ̀ àwọn èèyàn tí wọ́n rí gbámú akẹ́kọ̀ọ́ ńlọ bíi méjìdínláàádọ́ta tí wọ́n gbámú ní kwasu ní Màlété lábẹ́ ìjọba ìbílẹ̀ Moro wọ́n ní àwọn ọmọ yìí ni wọ́n lọ́wọ́ sínú hmm. lílu jìbìtì orí ẹ̀rọ ayélujára tí wọ́n pè ní yáwúyáwú. ìròyìn kan bẹ lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard bákan náà Port Harcourt ló ti wá wọ́n ní ọ̀gá àgbà yẹn yẹn nílé ọmọ ológun ilẹ̀ wa nàìjíríà níbi tí a ti gbọ́kànlé pé ètò ààbò wa ti gbókun general christopher mustapha chief of defence staff ń lọ sọ̀rọ̀ yìí hmm. ó ní ẹ wò ó à ń kìlọ̀ fún gbogbo àwọn tí wọ́n ń pè pé ọ̀yá kí ológun wá gbàjọba torí pé ìyà yìí ti tó gẹ́ ó ní a wò wọ́n a sì ṣàpèjú wọn wé wọn gẹ́gẹ́ bí ọ̀tá nàìjíríà ó ní àwọn kan ti ń pe àwọn o láwọn tó jọmọ nàìjíríà tá a lè mọ̀ dá kọ wọ́n sì ti ń bá wọn sọ̀rọ̀ pé ẹ yọ bọ́ táwọn kínní ẹ gbàjọba lọ́wọ́ wọn hmm. ó ní ọwọ́ òfin ọba àwọn tó bá yá ó ń bẹ lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard. ibà ọ̀rẹ̀rẹ̀ ó pa àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní ilé ìwòsàn àwọn ọmọ ológun tí ń bẹ ní Kaduna ìròyìn eléyìí ń bẹ lójú ìwé kẹta ìwé ìròyìn The Nation bákan náà lónìí ní gbogbo rẹ gbogbo rẹ yóò rò wí lórí ti gómìnà àná ní ìpínlẹ̀ Ondo Rotimi hmm. Akeredolu wọ́n ní ìlú Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo ó mì jìgìjìgì lọ́wọ́ báyìí ni fún ìgbàlejò àwọn ọ̀tọ̀kùlúùlú lórí ti Akeredolu àkìtì. ǹjọ́ mọ̀ ohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èdó lórí ti ìbò abẹ́nú. mo fi ṣe wọ̀ <laughs> ah. adékun méjì. ó hmm, ṣáà dákẹ́ gbódà lọ ṣá. <laughs> ó borí <laughs> ó borí ṣàìbù náà sì borí ẹgbẹ́ mi ṣàìbù náà ó borí láyé tiẹ̀ ẹ jẹ́ àdójú mm. ọjà gbà bá padà dé ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn yìí ẹ gbọ́ ah. ajá balẹ̀ ròyìn ajá balẹ̀ ajá balẹ̀. Eh. ẹ̀rọ ló ń bímọ ń bẹ̀rẹ̀. Eh ẹran mm. wo ló ń bímọ ń bẹ̀ yẹn. Ah, ẹran kọ èèyàn ni èmi ni o. bàbá fi kà sílú. ẹ kí ló dé. jẹ̀dí ni o. jẹ̀dí kẹ̀ níwájú báṣkìọ́ jẹ̀dí. kí ló pè. báṣkìọ́ jẹ̀dí. báṣkìọ́ jẹ̀dí. Ah, ó dáa tó bá rí bẹ́ẹ̀ máa fi eh. báṣkìọ́ jẹ̀dí oníyẹ̀fun eh. lọ iṣẹ́ sí yín. Eh. bàbá fi àní ẹyẹ dún bí ẹran. ẹ tó bá fi báṣkìọ́ jẹ̀dí rẹ sẹ́mẹ̀ẹ́dún bẹ́ẹ̀ ni o. Ah báṣìkì ọjà ní ìkọjá bẹ́ẹ̀ o ọ̀pẹ́ yìí dúró mi wá ló kan àfi bẹ́ẹ̀ kó ṣòro ah, báwa dẹ̀ ṣe. Báṣkì ọ̀jẹ̀dí àjẹbí Trado Medical Company Limited ló ń ṣe. Ó wà ní oníyẹ̀fún. Bẹ́ẹ̀ ló wà ní gbogbo ilé ìtajà oògùn. Láti jẹ́ alágbàtà ẹ zero nine one five four three nine nine nine nine three tàbí zero eight zero twenty six twenty six sixty eight twenty six. Báṣkì ọ̀jẹ̀dí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí. bẹ́ẹ̀ òru ṣàràfàjì ni mo tún ti dé Fresh FM one oh five point nine nání òkìyín tó ń bẹ ní challenge nílé orin wọ́n lè kú àmójú bá oṣù Ramadana ẹ̀mí wá ṣèkú pọ̀ lọ́la náà bí mọ̀ ọ́n mọ́. ìlàlí a máa mọ̀ ìṣàlá ìlàlí a máa mọ̀ ìṣàlá àwa tá à ń tẹ́lẹ̀ tí òjíṣẹ́ ńlá iwájú làwọn máa lọ àwọn o láti ṣonígbọ̀wọ́ ọ̀kan òjọ̀kan àwọn ètò wa nínú oṣù Ramadan níkànnì Fresh one oh five point nine FM ẹ̀yọ̀jú sálága ìgbìmọ̀ Ramadan olùdarí ètò gbogbo tó ń jáde ní Fresh FM ilé orin Music House Challenge Ìbàdàn tàbí kẹ́ ẹ zero eight zero two three two five five one zero nine tàbí zero seven zero one five nine four five one one five. ìlàlẹ̀ àmàm inshallah. Bono Babe is manufactured by Bond Chemical Industries Limited. If symptoms persist after three days, please consult your doctor. báńjọ̀nù ló mú pokò yéèyàn ìlàjì táǹkì tí mo rà láì rìnrìn àjò. ìwọ lọ jásì nínú epo ọ̀wọ́n gógó àtafẹ́fẹ́ gáàsì tí ò ṣe rọ́ọ̀lù bẹ́ẹ̀ bá lo kánà kòkó léwọ̀ nano magic fuel ní kánà kò gbàlódé sọ bẹ́ntì sínú epo petro tatótó ló sínú sìnínda gáàsì ẹ̀ tàbí yín kínní sínú epo jẹnẹrétọ̀ wá fẹ̀yìntì kó wòye ìgbàtẹ́pọ̀ àtafẹ́fẹ́ gáàsì ń lo nano magic fuel ìròyìn tó kọ́ ra kò ríṣẹ́ dánwò lẹ́ẹ̀kan wàá rí mọ̀ wípé yóò ṣiṣẹ́ lọ́pọ̀ méjì tayọ tẹ́lẹ̀ fún àpẹẹrẹ ọgbọ̀n fún àwọn tó ronú ẹ̀ tí gbogbo ayé fi ń jàǹfààní ẹ̀ pẹ̀lú ìdùnnú. dán nano magic fuel wò lónìí pẹ̀lú owó tẹ́ńbélé. ó wà nílé epo stable oil àti nílé epo nipco oil tó wà lólógún ẹrú ńbàdàn àtàwọn ilé epo míì tó ti dáàmà káàkiri ìgboro kí lẹ́yìn ilé epo yòókù ń dúró wò. gbèsè sórí nọ́mbà o zero eight zero three two nine six one eight three seven zero zero three two nine six one eight three seven tàbí kọ kàn sí ní shop eighteen romac shopping arcade opposite Ìbàdàn north west local government onírèké ńbàdàn nano magic fuel kánà kò gbàlódé ó dájú. bá àbára ẹni ọ̀la kì kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorí lé tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property bíi living gold estate mọ̀lárèrè ìdíròkò ní first terminal bridge bóníyà ìbàdàn ọ̀kan sì tún living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó road agbègbè ológun ẹ̀rú ní ìbàdàn èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ yín pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn If you are looking for a pathway to immigrate to Canada, either as a student, investor, business visitor, professional, or skilled worker, our comprehensive Canadian immigration pathway guide is your best bet. We provide you with adequate support that allows you to immigrate to Canada and get your permanent residency within a short period. We also provide a simplified procedure through various pathways for interested applicants. For inquiries, please visit EduConsult, Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan, and NOA Aremu Court, Ashi Junction, General Gas Road, Ibadan. Telephone 0813-543-0382. Canadian Temporary and Permanent Resident Visas. Edu Consult is your sure bet. Remic Bible College, the training arm of Christ Revival Miracle Church, Remic Bible College, ilé ìwé ìmọ̀ ẹ̀kọ́ bíbélì, táwọn olùkọ́ni tó mú yányán ti ń fi ọgbọ́n àtòyé pè lo ìmọ̀. Fákẹ́kọ̀ọ́ ìmọ̀ àtòdì ọ̀run wá, ó wà láàyè kan, òye àtọgbọ́n tá a dáyé kọ́, ó wà láàyè tiẹ̀. Tábọ́ wá pàmò àmútọ̀run wá papọ̀, mọ ìmọ̀ àdáyé kọ́ tó yẹni yékéyéké, tá a pàpà wá yanrú sẹ́bẹ̀ láàyò. Kò ní nira fúnni láti ṣe. Etí yín mélòó gbogbo yẹn tó fẹ́ gba ìmọ̀ ìjìnlẹ̀ lórí àwọn ẹ̀ka ẹ̀kọ́ wọ̀nyí. Leadership perspectives, life and teaching of Jesus, marriage and family life, missions and missiology, evangelism evangelism and the art of leadership Ceramic Bible College òun lọ̀rọ̀ kan má jẹ́ òpè nínú sẹ̀ránṣẹ́ wọ́n ti ń gba fọ́ọ̀mù kẹ̀tíkẹ̀tí ìwọ náà má káwọ́ gbéra o máa lọ tààrà sí Ceramic Bible College number seven Prophet P.F. Owa close Adéyẹmọ layout behind St. Luke Grammar School Mọ̀lété Ìbàdàn fún àlàyé tó kún kẹ́kẹ́ pé zero eight zero six nine four seven one three four seven zero eight zero six nine four seven one three four seven tàbí zero eight zero three three two three four two eight eight zero eight zero three three two three four two eight eight Ceramic Bible College the training arm of Christ River. Revival Miracle Church. Good day, Niger. Handtech Markets brings to you two juicy products to help you kickstart the year. Introducing H Trader, our new prop trading product where you can use our funds to trade and not worry about trading capital. This is trading made easy with no capital trouble. Additionally, you can also explore our other products, Handtech Markets, where you can start your trading journey even with no experience as we offer free education we also have copy trading, where you can copy trades from successful traders. Handtech Markets has got you covered with our strong industry experience. For more inquiries, send your name and location to 0805 690 5612. Send your name and location to 0805 690 5612. ìrìn àjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan. pẹ̀lú prọfẹsọ Sam Ojo ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà. ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú you fit fly ló ń kọrin ọpẹ́. gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tún ti dé o. ìrìn àjò ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀. pẹ̀lú prọfẹsọ Sam ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà site where Jesus Christ was baptized and the place where the chariot of fire took Elijah up among other places mentioned in the Bible. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o. Láti forúkọsílẹ̀, ẹ yọjú sí ọ́fíìsì yìí fi flat. Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ìbàdàn. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out. alágbára alágbára ó yá ó yá. Taste of power. Ẹ̀mí olórí yóò torí agbára náà pàdé The Lost City Gospel Grace Ministry ministry. àkórí tí ọlọ́run fún ìránṣẹ́. pásítọ̀ iná fọlọ́nṣẹ́. unstoppable great power. agbára ńlá tí o ṣe dádúró. ìwọ náà darapọ̀ láti wednesday twenty first february to friday twenty third. láti gba agbára ọlọ́run àlàyé láti rìn. láti sáré àti láti fò. débi tí ọlọ́run ti máa lọ apọ́sítù. kẹlẹ́ mọ́lúkáyọ̀dé. pásítọ̀ sàmàdé kagun. àwọn olórí ẹ̀mí ìlà ìjà kẹtùdé ọlọ́run sọ bẹ́ẹ̀. ọ̀pẹ olùtọ́kùn. ọdún tìmọ̀rá yọ ní ọlá. òkìkí jésù. bbo love city choir. pásítọ̀ iná fọlọ́nṣẹ́ máa gba gbogbo èèyàn lálejò ọjọ́ wednesday twenty first february feast of power ní láago méje òwúrọ̀ thursday twenty second praise the name of láago méje òwúrọ̀ sí méjìlá ọ̀sán ọjọ́ friday the great grace night látàgọ́ mẹ́wàá àṣálẹ́ gbogbo ẹ̀ nínú ìjọ àdàlọ́ city gospel grace ministry ma alilea of akérèfọ́ street meridian bus stop àpáta ìbàdàn is going to be powerful be there. Rufus Okikiola. It is another year of glorious celebration of an icon. As the Board of Trustees of Rufus Okikiola Oshitalu Foundation cordially invites you to year 2024 colloquium in honor of His Holiness, the Most Reverend Dr. Rufus Okikiola Oshitalu, the Primate of the Church of the Lord Worldwide and the President, World Council of Churches for Africa, WCC. Topic: A new Nigeria in a new political dispensation, a possibility or a fantasy. Date: Saturday, 24th February 2024. Time: 10 a.m. Prompt. Venue: Aladra Comprehensive High School, Anthony Village. Village, Lagos State. Guest speaker Professor Charles Olufemi Adekoya, FICMC, Deputy Vice Chancellor Administration, Olabisi Onabanjo University, OOU Agowoye. Chairman of the day is Eminence Sunday Oludarima Tilukuro PhD, Primate, the First African Church Mission, and the Vice President, Christian Council of Nigeria, CCN. Special guest of honor, the Right Reverend Professor Dakbo Fọlọ́run Ṣáṣáájú, the Bishop Theologian of Anglican Church of Nigeria, Royal Fathers of the Day, His Royal Majesty Obamudashiru Ajibade Bakari Agoro, FCA, the Ranodu of Imota, is His Royal Majesty Oba Evangelist Oladimeji Allison, the Alagora of Agora Shagamu. Roof, service to God, service to humanity. Ajabale. balẹ̀. tọ́ ajá àbálẹ̀ ìròyìn ó yá o àti dé lákọ̀tún ẹ ṣeun ṣeun tẹ́ ń gbọ́ wa wò wá ìkànnì fresh fm <sighs> náà lẹ́ṣin wà ẹjẹ́ àdọ̀pá bọ̀lù kó tún fọtẹnu rẹ̀ jáde lákọ̀tún lóòrọ̀ tòní tààràtà ìpínlẹ̀ èdò ni mo gbà lọ níbi tí ètò òdìbò abẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú pdp tó ti gbé wáyé hmm. bí kùkù kẹ̀kẹ́ kẹ̀kẹ́ kùkù àmúra dé ìgbà tí ètò òdìbò nísànsán yóò wáyé sí ipò gómìnà ní ìpínlẹ̀ èdò ètò òdìbò abẹ́nú wáyé o wọ́n sì ti gbádé fáládé wọ́n ti gbóyè fún lóyè àmọ́ ìyàlẹ́nu ló jẹ́ ipe adé jẹ́ ọyọ kan orí di méjì. Hmm. alága tẹ́lẹ̀ fún ilé ìfowópamọ́ sterling bank nílẹ̀ wa nàìjíríà asoe igodalo ọjọ́bọ̀ thursday lánàá in ló yanyọ gẹ́gẹ́ bí ọmọ oyè látinú ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp ní ìpínlẹ̀ èdò igodalo iná ni àwọn ọmọ ìgbìmọ̀ ẹgbẹ́ òṣèlú pdp ni wọ́n gbáríjọ papọ̀ tí wọ́n sì dì í fún lọ́lọ́ṣùṣù ọwọ̀ ní pápá ìṣeré Samuel Ogbemudia Stadium ibẹ̀ gangan lè tó ti wáyé igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ẹdó Philip Shaibu òun náà wà nínú ètò òdìbò ṣùgbọ́n ibi tí ètò òdìbò ti ẹgbẹ́ wáyé oní ètò òdìbò bọ́ra ìní wọn lọ dì òun náà sì tún wọlé ń bẹ̀ ọ̀rọ̀ òun ìyàlẹ́nu ńláńlá ń ló jẹ́ fún àwọn èèyàn pé a ti ṣèyí sí o ọmọ oyè méjì ń ló jáde adéọyọ kan náà sì làwọn méjèèjì ń jà á sí wọ́n ní ní ti igun ìgódàlò nígbà tó wọn ó wọlé lára àwọn ọmọ ọ̀gbìmọ̀ tó lọ díje ńbẹ̀ ìgódàlò nìkan ó ní ìbò tó ń lọ bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé àádọ́rin àti méje five seven seven votes ń lóní tó sì fi borí àwọn alátakò rẹ̀ yòókù wọ́n ní Shaibu níbẹ̀ níbi ti pápá ìṣeré Samuel Ogbemudia tí wọ́n gbé dìbò yìí Shaibu òun ní ìbò ọyọ kan ṣoṣo níbi tí ètò ìdìbò yún tó ti wáyé lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n láwọn adíjedupò tó kù nítorí àwọn adíjedupò mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní ìgbà tí wọ́n ti mú ẹni àkọ́kọ́ tó borí tó sì ní ìbò tó pọ̀ jùlọ ẹni ẹ̀kejì tó ní ìbò ọyọ kan àwọn yòókù wọn ò ní nǹkan kan nínú ètò ìdìbò tiwọn òdo ni wọ́n gbé pọ̀n wọ́n wá ní lára àwọn adíjedupò tó kù ńlágbérí atọ ezele anslem ojesua omosede igbinedion ọ̀zàrò ọ̀nàìwò martins uhoibi adizad umar felix akabue àti omorege ògbéèdè ihama wọ́n wá ń ṣàlàyé pé igun míì ètò òdìbò míì tún lọ wáyé lónìbọ́ra lẹ́lẹ́gbẹ̀gbẹ́ ibẹ̀ ni wọ́n gbé sọ di mímọ̀ yìí pé ẹni tí í ṣe ṣàìbù òun náà ó gbé ètò òdìbò tiẹ̀ kalẹ̀ nígbà tó fura yìí pé ẹni tí í ṣe ọ̀gá òun ó ti ń yí mítà lórí bí hmm. nǹkan ṣe ń lọ wọ́n ní ìbínú eléyìí lòun náà fi sọdún mọ̀ pé tọ̀ àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá tí wọ́n wá ṣe kò kárí ọ̀rọ̀ ètò ìdìbò yìí National Working Committee ó ní ó sọ di mímọ̀ fún wọn ni pé ṣẹ́rí bí nǹkan ṣe ń lọ yìí òun ti rí i pé àwọn kan ti ń tọwọ́ bọnú ọ̀rọ̀ ètò ìdìbò náà ń ló ṣe yọwọ́ kó tó di pé wọ́n parí ètò ìdìbò tí ó wáyé ní pápá ìṣeré Samuel Ogbemudia Stadium kan tó parí ẹ̀ lólóhun ti yọwọ́ òun ò bá wọn ṣèyún mọ́ òun náà lọ ṣe ètò òdìbò tòun níbò míì ẹni tó bá ti fẹ́ ṣe kó ká lọ síbẹ̀ ó ní àtòun àtàwọn adíje dupò gbogbo míì tí inú wọn dùn sí àwọn kan náà tẹ̀lé àmọ́ ńgbà wọn ò débẹ̀ òun fúnra rẹ̀ ó ní ètò òdìbò ọ̀ọ́dúnrún three hundred votes ní ètò òdìbò tí ẹni tí ṣe pító igbákejì gómìnà ti ìpínlẹ̀ èdò tó ní oníṣàìbù oníhàn ní ètò ìdìbò ọ̀ọ́dúnrún nígun tòun òun sì ti wọlé lábala tibẹ̀nu ibi tí wọ́n gbé ṣe ètò ìdìbò abẹ́nu tàkọ́kọ́ léyìí tí adíjedupò tibẹ̀ Azue Igodalo tó ti wọlé tí ẹnu o ṣùgbọ́n igun tòun náà òun náà ti wọlé o pẹ̀lú ètò òdìbò tó tó ọ̀ọ́dúnrún níye bẹ́ẹ̀ lòun náà sì lu àwọn ìgbìmọ̀ tí máa ń lò láti dìbò ìyún délígéètì bí wọ́n ṣe lo délígéètì nígun ti aso ìgòdàlò bẹ́ẹ̀ náà lòun náà lo délígéètì nígun tọ̀dọ̀ tiẹ̀ náà ó ní bó bá wọlé ń bẹ̀ òun náà wọlé láàyè tòun ọ̀rọ̀ yìí ó ti wá fa họ́wùhọ́wù ní ìpínlẹ̀ èdò débi pé èdè ògbẹ́lẹ̀yọ̀ aráalé ò ṣetán láti gbóhùn àárò oko igbákejì gómìnà olóhùn lòún wọlé nígun tòun níbi táwọn gbé lọ ṣe ètò ìdìbò abẹ́nú òun sì sọ fáwọn ọmọ òye tó kù nígun ti azoe igodalo wọn ní iyún ó dàbẹ́ ni pé òun àti Godwin Obaseki wọn mọwọ́ ara wọn dáadáa torí kété tí ètò ìdìbò ti parí ní igodalo ti lọ bá Obaseki pé ọ̀gá wa ẹ ṣe o ẹ kú àtìlẹ́yìn ojú òní tì yín o ó wáyá ká bẹ̀rẹ̀ sí í múra kùkù kẹ̀kẹ́ fún ètò ìdìbò lọ́jọ́ kọkànléní ogún oṣù kẹsàn-án ọdún tá a wà ń bẹ̀ yìí ó sì dá òun lójú tó àdáyé pé òun ń yọyọ tó wọn tún wọlé sọ bí elékùọ́ igun ti ẹni tí í ṣe igbákejì gómìnà tó wà lórí ipò báyìí báyìí náà ìhun náà gbé tiẹ̀ yìí pé tọ̀ gbogbo ẹ̀yin èèyàn ṣe tẹ́ ṣàtìlẹ́yìn fún wa ẹ ṣé o ẹ̀yin èèyàn wa rere ní ìpínlẹ̀ èdò ẹ ṣé o ẹ̀yin délígéètì ẹ ṣé gan o a máa wá retí yín o nínú ètò òdìbò tó ń bọ̀ lóṣù kẹsàn-án ọdún yìí wọ́n ní hmm, hmm. ńlọrọ̀ gbà báyìí o <laughs> ọmọ oyè méjì nínú ẹgbẹ́ òṣèlú PDP <laughs> ní ìpínlẹ̀ Èdó hmm. lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party. ìròyìn tó kà tó ń bẹ lójú ìwé kẹrin ìwé ìròyìn ti Nigeria Tribune wọ́n ní Ighodalo ni wọ́n nawọ́ rẹ̀ sókè <laughs> pé ó jáwé olúborí ní ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Èdó wọ́n ní òun náà sì ń sọ pé òun fẹ́ kí PDP kí ilé yẹn kó jẹ́ ẹyọ kan ṣoṣo ó tún lọ́wọ́ ìfẹ́ sí àwọn míì náà tí wọ́n jọ díje ó ní ẹ̀yin èèyàn ìpínlẹ̀ èdò ẹ ṣé gan ni ẹ kú ìtọ́jú mi ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Nàìjíríà Tribune ló ìròyìn tó kà tán ló jẹ́ kí tún ìròyìn kan tó wà lójú ìwé kẹta ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí ìròyìn ọ̀hún sọ̀rọ̀ nípa ti ibi ọ̀gbàjà fọwọ́ mẹ́kẹ́ àti oúnjẹ tó dọ̀wọ́n gógó hmm. ó sì ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kan tó ti ń jà rìnrìn tó dàbí àhesọ tàbí ọ̀rọ̀ tí wọ́n hun pé bílíọ̀nù lọ́nà ọgbọ̀n òun ni ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà ti fún àwọn gómìnà kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ ní nàìjíríà nípínlẹ̀ kọ̀ọ̀kan pé ọ̀yá ẹ lọ́ọ́ fi gbọ́ bùkátà lórí oúnjẹ tó wọ́n gógó gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ hmm, ọlọ́lá jùlọ olúwaṣèyí mákindé ó dá ọ̀rọ̀ padà pé ẹ dá padà kò sí ntọ́jọ́ irọ́ funfun báláwo ni ìròyìn ọ̀hún sọ pé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tún ti ṣe igbákejì alága ẹgbẹ́ àwọn gómìnà nílẹ̀ wa nàìjíríà olúwaṣèyí mákindé ti kéde rẹ̀ pé kò sí òótọ́ kankan nínú ọ̀rọ̀ kan tó jáde látẹnu godwill akpabio tí ń ṣe ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa nàìjíríà pé owó tó tóbi bílíọ̀nù lọ́nà ọgbọ̀n yàtọ̀ sí owó tí àwọn ìpínlẹ̀ ń gbà lóṣooṣù lọ́wọ́ ìjọba àpapọ̀ hmm. òun ni ẹ ti fún wọn pé kíkọ̀ọ̀kan nu wọn lọ fi gbọ́ bùkátà lórí ọ̀rọ̀ tó jọmọ́ ti oúnjẹ tí ó ti dàbẹ́ ni pé ó doríkodò bí èso gi àti pé kí wọ́n lọ fi gbọ́ ní ìpínlẹ̀ kó wa wọn gómìnà ọ̀hún sọ̀rọ̀ àná tọ́ọ̀sì ló ó ní ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́wọ́ gba bílíọ̀nù lọ́nà ọgbọ̀n kankan lọ́wọ́ àjọ tó ń pa owó wọlé lábẹ́lé fúnjọba FRS tàbí ìjọba àpapọ̀ fúnra rẹ̀ tàbí àjọ kankan tó ń ṣojú ìjọba ó ní ìjọba tòun o láti ìgbà tóun ti bẹ̀rẹ̀ òun fìgbà kan bọ̀ kan nú ọwọ́ òun rèé ó funfun nẹ́nẹ́ ó ní kí àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ sì mọ̀ pé bóun ṣe ń ṣe tẹ́lẹ̀ lòun sì mọ̀ ṣe lọ Mákindé wá fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ wò ó láti ìgbà tí ọ̀rọ̀ ebi ti bẹ̀rẹ̀ nílẹ̀ wa Nàìjíríà òun lòun ti ń gbìyànjú pẹ̀lú àwọn tóun kó sòdí láti rí i pé ebi yóò ba ayé wa jẹ́ tán yẹ́nyẹ́ pàápàá jùlọ àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo ọ̀nà kọ́nà tóun mọ̀ lòun ń san kí orí mọ́ ta ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ jù ó wá ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn tí wọ́n pera wọn ní àgbà tó ń bẹ lókè pé ẹ̀yin àgbààgbà tó wà lókè ẹ wò ó kì í ṣe àhesọ̀rọ̀ ló yẹ ká ẹ mọ́ gbé kiri lásìkò tá a wà yìí ó yẹ kí ẹ jẹ́ kí àwọn ará ìlú kí wọ́n lè fọwọ́ sọ̀yà fún yín ni ó ní èyí yìí ni ó jẹ́ kí ó ru wọ́n sókè láti lè dúró tì yín àsìkò tá a mọ̀ sọ pé lágbájá ló jẹ̀bi tàmẹ̀dò ló jẹ̀bi òun kọ́ la wà yìí mákindé sọ̀rọ̀ òun ní ìlú ìsẹ́yìn nígbà tí wọ́n ń ṣí mọ́ṣáláṣí kan tí wọ́n ná òbítíbitì owó bílíọ̀nù náírà lé lórí tó fi ṣàtúnṣe rẹ̀ ahmed raji ọ̀jìnì níwájú adájọ́ onímọ̀ òfin tí orí ẹ̀ pé sánsán san òun ni ó ṣagbátẹrù rẹ̀ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ó ní ẹ àgbà thirty billion kankan lọ́wọ́ ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà ó ní mo sì lè sọ fúnra mi mo tún lè sọ fún àwọn akẹgbẹ́ mi náà tó jẹ́ gómìnà pé kò sí ẹni tó gba owó kankan lọ́wọ́ ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà ó ní mo lè sọ èyí torí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ pátápátá òun ni mo mọ̀ Mákindé wá ní bóòlù àpábíò tó ń ṣe ẹni tó wà nípò gíga tó sì jẹ́ pé tabaníkà ka ipò nílẹ̀ nàìjíríà ipò kẹta ni ó wà lẹ́yìn ààrẹ ilẹ̀ wa nàìjíríà ẹ gbọ́ hmm. bó ni ó ṣe máa sọ ọ̀rọ̀ tí ò ṣe ìwádìí rẹ̀ tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀rọ̀ yóò mọ oru sókè láti mọ gbójú agan sáwọn gómìnà wọn ó ní àsùnwọ̀n ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà owó tó wà ńbẹ̀ àtijọba àpapọ̀ àtijọba ìpínlẹ̀ àtijọba ìbílẹ̀ ni àwọn jọ ní ó ní bóò ni ìjọba ó ṣe fún wa ní owó tí àwa ní mọ̀ pé wọ́n fún wa ní owó wọn ò fún wa lówó kankan o owó tí wọ́n fún wa òun ni bílíọ̀nù méjì lẹ́yìn ìgbà tí wọ́n yọ owó ìrànwọ́ orí epo ohun tí wọ́n sì ṣe ìlérí rẹ̀ ní bílíọ̀nù márùn-ún pé a mọ̀ pé orí ó ta àwọn èèyàn ní ìpínlẹ̀ yín ó ní àmọ́ bílíọ̀nù méjì tí wọ́n fún àwọn nígbà náà gan wọ́n tuntun ń béèrè pé káwọn dá padà hmm. èsì o <laughs> ó ní ṣé ìjọba àpapọ̀ tó ń béèrè pé káwọn dá bílíọ̀nù méjì padà ìjọba àpapọ̀ ọ̀hún ni ó wà fún àwọn ní bílíọ̀nù lọ́nà ọgbọ̀n káwọn fi búya bùkátà àti kí àwọn fi gbọ́n ọ̀rọ̀ ti ebi tòun tí ó ń jẹ tí ó ń bá àwọn èèyàn fínra nípínlẹ̀ kọ̀ọ̀kan ó ní oríṣiríṣi ọ̀nà ni òun ń ṣe pẹ̀lú ìjọba òun láti rí i pé orí òótọ́ ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ jù ó ní ìdí nìyí tóun fi gbé àjọ kan jáde tán pè ní sustainable action for economic recovery sefa ó ní òun ṣe èyí ní gbogbo ọ̀nà tá a wà yìí tí òun mọ̀ láti rí i pé orí òótọ́ ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ ju bó ṣe yẹ lọ ó ní ìdí nu wọn tóun fi sọ pé ìjọba ti ti òun òun ni àkọ́kọ́ tóun kọ́kọ́ kéde rẹ̀ lọ́jọ́ kẹsàn-án oṣù keje ọdún 2023 pé a gbé àjọ yìí kalẹ̀ láti fi bóyá bùkátà ní okòrímọ̀ta ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ jù ó láwọn sì ń ṣe èyí léyìí tí ó jẹ́ pé ó tọ́ sí òfin ó sì tọ́ sí ìwà ọmọnìyàn tí èèyàn bá ní ìmọ̀lára ní téèyàn ńlá kọjá ó ní tó kù ní ìsìn bá a ṣe ń bára wa sọ̀rọ̀ yìí ni pé ká tún kún fún àdúrà ó ní àwọn ṣe adójútòfò ní lẹ́ka ètò ìlera fáwọn èèyàn àwọn sì ń fún àwọn àgbẹ̀ láwọn nǹkan tí àwọn ní pé kí àwọn lè bá a lè gbọ́yà bùkátà lórí ọ̀rọ̀ tẹlẹ́bídé yìí ó ní tó sì tún kù báyìí ó ká ké pe olúwa ó ní òṣìṣẹ́ tí wọ́n ti ń pariwo àwọn ń sọ pé twenty five thousand ẹgbẹ̀rún márùndínlọ́gbọ̀n ń làwọn san fún òṣìṣẹ́ lówó tó kéré jùlọ ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún fáwọn òṣìṣẹ́ fẹ̀yìntì àwọn sì ti ṣe èyí fún odidi oṣù mẹ́fà ọ̀sẹ̀ tó kọjá ń lòún kéde rẹ̀ pé ẹ fún wa ní oṣù mẹ́fà míì sí ká lè bá a jíròrò lórí owó tó kéré jù tó ṣìṣẹ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ yọmọ gbà a mọ̀ pé nǹkan ò rọrùn lábala tá a wà yìí a sì mọ̀ pé orí ta ọmọ nàìjíríà àti pé látìgbà tí wọ́n ti pé nàìjíríà ti ń jẹ́ nàìjíríà gan àfẹ́ ní àsìkò tó burú tó báyìí kì í wá ṣàsìkò yìí làwọn tó wà lókè yóò mọ di ẹ̀bi rura wọn àsìkò tó yẹ ká múra wa papọ̀ rèé kóníkálukú wa ṣọ̀nà bí ilẹ̀ wa nàìjíríà ó ṣe gòkè àgbà bí ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà tójòjò ń ṣe bí ó ṣe gba òmìnira ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ lójú ìwé kẹta ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí àgbà thirty bílíọ̀nù bí mákindé ṣe sọ̀rọ̀ mhm. níbẹ̀ wọn pa àgbà thirty billion ó ní èmi jẹ́ ọ̀kan lára àwọn gómìnà gómìnà nílẹ̀ wa nàìjíríà mhm. mo sì fọwọ́ mi gbáyà pa àgbà ah. ìjọba ìpínlẹ̀ èkó àbẹ̀yìn gbà ìjọba ìpínlẹ̀ èkó náà ti sọ̀rọ̀ o láti ọ̀dọ̀ babájídé sanwó-olú ó ní èmi ò gba nǹkan kan o tó jọ bílíọ̀nù lọ́nà ọgbọ̀n owó náírà lọ́wọ́ ẹnikẹ́ni gbogbo bí ọ̀rọ̀ ọ̀hún ṣe ń fò káàkiri ràyìn nínú ìwé ìròyìn amóhùnmáwòrán <laughs> àti lórí rédíò ó láwọn náà fetí ara àwọn gbọ́ ló wá dàbí ìgbà tó yẹ pé abilẹ̀ ayé ìkọ́ làwọn jọ wà ní ṣé kìí ṣe pé ojú oorun ń làwọn ti gbọ́ ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ní ń ló jẹ́ káwọn kọ́ máa wòye pé ọ̀tún òsìn àbí ẹ̀yìn ti gbà ń tí tẹ̀ jẹ́ káwọ́ mọ̀ <laughs> wọ́n ní sanwó-olú náà sọ̀rọ̀ tiẹ̀ pé èmi ò gbà kọ́bọ̀ o lọ́wọ́ ẹnikẹ́ni o nípínlẹ̀ ọ̀ṣun wọ́n tún béèrè níbẹ̀ náà ẹni tí í ṣe alábùtó fún ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ ọ̀gbẹ́ni kọ́lápọ̀ alimi ń ló sọ̀rọ̀ ló kọ gómìnà adeleke láti ìpínlẹ̀ ọ̀ṣun ó ní gómìnà àwọn ọ̀gbà kọ́ bọ̀ lọ́wọ́ ìjọba wọn ò sì gba nǹkan kan lọ́wọ́ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìpawọlé lórílẹ̀‐èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ọ́ di mímọ̀ nínú ẹ̀sùn kan ṣáájú pé bílíọ̀nù lọ́nà ọgbọ̀n ìlà wọ́n gbà wọ́n tún takọ́ṣọ́ bọ́ sí ìpínlẹ̀ míì ìgbà wọn dé benue láti benue alábòójútó fún ètò òṣùná àti àgbékalẹ̀ ètò ńbẹ̀ náà michael ogleagba òun náà ṣàlàyé tiẹ̀ pé ìpínlẹ̀ benue ò mà gba nǹkan kan bó o ní gómìnà tàbí ìjọba òun ó ṣe gba owó táwọn ò ní mọ̀ wọn ni àwọn ò gba nǹkan kan katsina àwọn náà ti sọ tiwọn wọn láwọn náà gbowó wí tèmídèmí òun tọ̀ òun sọ tiẹ̀ kó tó lọ sàǹfàrà náà tún sọ̀rọ̀ ó ní àwọn ò gba kọ́bọ̀ lọ́wọ́ o bílíọ̀nù lọ́nà ọgbọ̀n léyìí tí àpábí ń sọdún mọ̀ pa wọ́n gbà wọ́n ní irọ́ ni kò wá yẹ kí irú ọ̀rọ̀ báyìí máa jáde ah, láti ẹnu àgbàlagbà láì ní ẹ̀rí rẹ̀ lọ́wọ́ wọ́n wá bèèrè lọ́wọ́ sanwó-olú pé ọ̀dà kí lẹ́yìn tí ń ṣe o láti mú kí ayé ó tura díẹ̀ fún àwọn èèyàn ní ìpínlẹ̀ yín wọ́n ní tọ̀ sanwó-olú ṣàlàyé ọ̀rọ̀ onílójúpọ̀nà àti mú kí nǹkan ó tura díẹ̀ fún àwọn èèyàn láàrin ìlú torí àwọn rí gbogbo bí nǹkan ṣe lọ àwọn ti sọ dímọ̀ fún àwọn òṣìṣẹ́ pé dípò tẹ́ máa wábi iṣẹ́ láti ọjọ́ ajé monday di ọjọ́ ẹtì friday mm. ẹ e sí ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta lẹ́mọ̀ fi wábi iṣẹ́ bóyá ọjọ́ ajé ọjọ́ ṣẹ́gun ọjọ́rú wọ́n ní tẹ́ ẹ bá ti ṣe báwọn bẹ́ẹ̀ yóò ṣe máa ṣe tì í nù bẹ́ẹ̀ ẹlòmíì yóò wá tiẹ̀ bóyá láti ọjọ́ ọrú ọjọ́bọ̀ àti ọjọ́ ẹtì ẹ pin mọ́ra yín débi pé èèyàn ọjọ́ mẹ́ta mẹ́ta lẹ́ẹ̀mọ́ fi wábi iṣẹ́ láàrin ọ̀sẹ̀ wọ́n ní ìlànà táwọn kọ́ fún wọn nu àwọn tó wá wọ ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì ìjọba tí àwọn máa ń lò láàrin ìlú ìyún BRT owó BRT náà àwọn ti gé owó ọkọ̀ yìí wá sílẹ̀ débi pé yóò lè tura fún àwọn èèyàn ní ìpínlẹ̀ èkó àti ìpínlẹ̀ ògùn wọn làwọn ti wá bẹ̀rẹ̀ ètò bí wọ́n ṣe máa pín oúnjẹ fún àwọn aráàlú débi pé nǹkan òfin ní lè nira kọjá nǹkan tí wọ́n rò nítorí pé àwọn ti rí gbogbo bí nǹkan ṣe lọ láàrin ìlú o àwọn sì rí i pé ìnira yìí pọ̀ àfi táwọn ò bá tanra àwọn jẹ kò sẹ́ni tí ò kàn wọ́n ní ní ìpínlẹ̀ èkìtì wàhálà kan ṣẹlẹ̀ ní Niger wọ́n wá ṣe kìlọ̀kìlọ̀ rẹ̀ fún àwọn ti Èkìtì àtàwọn tó kù náà pé ẹ jẹ́ má lọ dáṣà kò kàn mí ẹ má lọ dáṣà mo tó tán mo dà bẹ́ẹ̀ o torí pé iléeṣẹ́ ọlọ́pàá kò ní í ní kéke pẹ̀lú ẹnikẹ́ni wọ́n láwọn kan tó ń ṣe ìfẹ̀hónúhàn ní ìpínlẹ̀ Niger wọ́n ní bí wọ́n ṣe kí ọkọ̀ tí ń kó oúnjẹ lọ mọ́lẹ̀ nu wọ́n sì kọlu ọkọ̀ wọ́n sì gba ogbó oúnjẹ torí ẹ̀ tán wọ́n ní lópòpónà tí wọ́n gbé ṣe irú ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ní wọ́n ṣe ní ojú òpópónà Súlèjà sí ọ̀nà Kaduna ibẹ̀ ni wọ́n ti gbé já odidi tírélà àpọn mọ́lẹ̀ tí wọ́n já odidi tírélà kan gbà tó sì jẹ́ pé gbogbo oúnjẹ tó wà ńbẹ̀ pátá idán ni wọ́n ṣiṣẹ́ tọ̀ tí wọ́n sì gba gbogbo oúnjẹ tó wà nínú tírélà ọ̀hún tán pátápátá wọ́n wá ní àwọn kan tún hú ọ̀rọ̀ kan bọ̀ tí wọ́n ní àwọn fẹ́ ṣe ìfẹ̀hónúhàn fífi òpin sí ilẹ̀ nàìjíríà kí á bẹ̀rẹ̀ àtúntò ọ̀tun end nigeria protest wọ́n ní wọ́n ti wá sọ fún wọn wípé lẹ́kìtì ẹ má dán kàntankàntan wo èkìtì àmọ́ yín sí ìpínlẹ̀ wàhálà o tẹ́ ẹ bá lọ ṣe sísanṣọrú ẹ̀ ṣòro ohun tí ojú òkú yín bá rí nísà ẹ mọ rò fúnlẹ̀ pa iléeṣẹ́ ọlọ́pàá ló ṣe kìlọ̀kìlọ̀ bẹ́ẹ̀ bó ṣe ṣe kìlọ̀kìlọ̀ ọ̀hún tán wọ́n sọ ti Kano wọ́n sọ tògùn wọ́n sọ ti Niger wọ́n sọ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ náà wọ́n ní gbogbo yín tẹ́ bọ́ sójú òpópónà tẹ́ máa fẹ̀hónú wọn wọ́n ní lóòótọ́ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí tòótọ́ ó láǹfààní àti fẹ̀hónúhàn lálàáfíà lọ́lọ́wọ́ ọ̀rọ̀wọ́ àmọ́ pé àwọn kan ti wá jágbọ́n pé bàbá ti ń ṣe fẹ̀hónúhàn bí abá ti rí ká máa kọlù ká jẹ oúnjẹ olóúnjẹ gbé dúkìá ń dúkìá wọ́n ní well done ẹ múra sí i ẹ má dán wo àwọn ń bá yín sọ báyìí kẹ́ ẹ lọ gbọ́ o ẹnikẹ́ni tó bá sì ní etí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ọ̀dọ́ káwọn ọmọ òbí náà kó sì kí àwọn ọmọ nílọ̀ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Niger Wàsíù Abíọ́dún ó sọ bí ti tọ̀dọ̀ wọn ṣe lọ àti ọ̀rọ̀ tó jáde wá láti olú iléeṣẹ́ ọlọ́pàá yìí pé ẹnikẹ́ni tó bá ṣe mọ̀kànmọ̀kàn bí ọwọ́ bá bà á ah! Àdìsá hmm? tọwọ́ bá bà á. Hmm. ìròyìn kan wà tí mo fẹ́ sáré mú belenja kó tó di pé àárẹ̀ kọjá lọ sí ojú ọjà ìròyìn nípa ti sanwó-olú ní ìpínlẹ̀ èkó mm-hmm. sanwó-olú sọ̀rọ̀ sanwó-olú ní kò sẹ́ni tí ò mọ̀ pé wàhálà ti dé bá wa nàìjíríà kò sì sẹ́ni tí ò mọ̀ pé ebi ti wà nígboro mm. kódà bí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe sọ pé ebi àti ìbínú jọ ń rìn nílẹ̀ wa nàìjíríà ní ìsìn ni àwọn sì gbọ́dọ̀ wá ojútùú sí bẹ́ẹ̀ ni sanwó-olú náà sọ pé àwọn ti ń gbìyànjú àti wá ojútùú sí wàhálà tó dé bá ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà tó sì mú kó ọ̀pọ̀lọpọ̀ ó di oníkanra sígboro láyé tá a wà yìí àwọn èèyàn kanra ju bó ṣe yẹ lọ àná Thursday ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ náà pé kò sí gómìnà tí ó sọ pé òun ò mọ̀ pé ebi ti dé bẹ́ẹ̀ ni kò tí ì sí gómìnà ọ̀hún tí ó sọ pé òun mọ̀ pé ìyà ń jẹ àwọn aráàlú bó ṣe sọ nípa àwọn òṣìṣẹ́ tí ó mọ̀ wá ní ẹ̀mẹ́ta ní ọ̀sẹ̀ sí ibi iṣẹ́ àtàwọn míì tí ó mọ̀ wá ní ẹ̀mẹ́rin lọ́sẹ̀ ó sọ̀rọ̀ pé àwọn tó wà ní level one sí level fourteen ó ní àwọn yòó ní ọmọ ṣiṣẹ́ fún bíi ọjọ́ bíi mẹ́ta ó sì sọ pé àwọn tó wà ní fifteen to seventeen àwọn ọmọ ṣiṣẹ́ bíi ọjọ́ bíi mẹ́rin ó ní kódà ìdá márùndínlẹ́ọgbọ̀n làwọn gé kúrò ní owó tí wọ́n fi mọ́ ọwọ́ ọkọ̀ bọ̀gìnì tá a mọ̀ sí BRT torí pé àwọn mọ̀ pé orí ń tara àlú ó ní kódà sísanwó àwọn òṣìṣẹ́ ní kánmọ́nkíá àti àwọn àgémáwọ̀ tó tó wà fún àwọn tó ti fi irun dúdú ṣiṣẹ́ tó sì yẹ kó máa fi irun funfun sinmi ó ní pátápátá ńlá wọn mọ̀ san àwọn sì mọ̀ san lásìkò tó yẹ káwọn san kódà wọ́n tún dá nǹkan kan padà sí ìpínlẹ̀ èkó sunday market ni wọ́n ń pè é wọ́n ní àwọn ọjà kan wà tó jẹ́ pé ọjọ́ sunday nìkan ni wọ́n mọ̀ ọ́ sí ọjà tówó rẹ̀ sì rọjú ni wọ́n mọ̀ ọ́ tà ń bẹ̀ láwọn apá àbì ó ní àwọn sì fi owó ìrànwọ́ kún àwọn nǹkan kan bí àwọn oògùn tí àwọn èèyàn ń lò tó jẹ́ oògùn tí ó lè gbé ẹ̀mí wọn ró ó ní kódà láti fọmọ sílé ìwé tó jẹ́ tìjọba ó ní àwọn nǹkan kan tí wọ́n máa ń béèrè tẹ́lẹ̀ bí kán mọ ní ìwé orí yín dà bàbá yóò san owó orí ọyá ẹ lè bẹ̀rẹ̀ iléèwé ó ní gbogbo ẹ̀ làwọn fojú fò ní ìsìn kí àwọn ọmọ lè bá a padà sílé ìwé torí àwọn ọmọ tí wọ́n ti kúrò nílé ìwé àbí àwọn ọmọ tí ò lè lọ ilé ìwé wọ́n ti pọ̀ wọ́n ti pọ̀ pọ̀ pọ̀ ó àwọn ti kó ìrẹsì jáde ní yanturu ọkọ̀ àjàgbé ejò bíi ọgọ́rùn-ún làwọn fi gbé ìrẹsì àwọn sì rí i pé ìdílé bíi ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún three hundred thousand household ni àwọn mọ̀ pín oúnjẹ yìí fún kó lè bá àdọ́dọ̀ wọn àwọn tó jẹ́ bí akẹgbẹ́ wa oníròyìn ni wọ́n ń fi ọ̀rọ̀ wérò pẹ̀lú Sanwó-Olú nígbà tó ń sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tí ìjọba tòun náà ti gbé láti rí i pé orí ò àwọn èèyàn ìpínlẹ̀ Èkó ju bó ṣe yẹ lọ ó ní iṣẹ́ ń bẹ fún àwọn láti ṣe àwọn sì gbìyànjú rẹ̀ wọ́n wá béèrè pé àwọn ọjà sunday sunday tẹ́ sọ yìí yóò tó bíi mélòó ó ní à yóò tó bíi méjìléní o láwọn ọjà tó jẹ́ pé sunday nìkan ni wọ́n mọ̀ ṣí oúnjẹ tí wọ́n sì mọ̀ tà ń bẹ̀ nígbà náà yóò mọ̀ jẹ́ oúnjẹ tí ó mọ̀ rọjú ó ní kódà àwọn general hospitals táwọn ilé ilé ìwòsàn tó jẹ́ tìjọba bíi mọ́kànléní ó làwọn ti pa láṣẹ pé ọ̀yá ẹ gbẹ̀bí ní ọ̀fẹ́ kò sí pé ẹ gba kọ́bọ̀ lọ́wọ́ wọn ó ní àwọn ibi tí wọ́n sì ti ń fúnyàn níwòsàn alábọ́ọ́dé náà láwọn ìpínlẹ̀ ọ̀hún làwọn ti sọ fún pé ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ẹ mọ̀ ṣèwòsàn tẹ́ ẹ̀ sì ní í gbowó rárá lọ́wọ́ àwọn tó bá wá sọ́dọ̀ yín sanwó-olu sọ̀rọ̀ ilẹ̀kùn o ó ń bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti Nigeria Tribune ọ̀nà wo la fẹ́ sán lórí ọ̀rọ̀ ti ètò ààbò Nàìjíríà tó mẹ́hẹ̀ yìí hmm àwọn ajagun fẹ̀yìntì kan sọ̀rọ̀ lójú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard kí ni wọ́n sọ ẹja sáré takọ́sọ lọ sójú ọjà náà ńgbà bá dé àmọ̀ gbèsè yín létí ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o àní àní ò sí mbẹ̀. ó ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọkànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló fa àlùbáríkà sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọn kì í pẹni tó kọ́lé ní house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí ò gbọdọ̀ yẹ. ìwọ náà máa di landlord. ìgbésẹ̀ ọlọ́gbọ́n phase one. ètò wà lájì àtẹ́lẹ̀ ètò wà nine hundred thousand naira péré ni timoniya phase two ni one million naira péré ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà nọ́mbà twelve ààrẹ tẹ̀dú street ààrẹ avenue new bodijà ìbàdàn Telephone zero nine one five two two two two two zero five. àti kórede àti kórewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concepts developer that cares oríire ìbẹ̀rẹ̀ ọdún dé fún gbogbo ènìyàn nírú àkókò bí èyí àǹfààní ńlá sọ̀kalẹ̀ sáwùjọ wa iléeṣẹ́ Funtons modern farmer ọba làgbẹ̀ ó ń fi àkókò yìí pe àwọn ọ̀dọ́ tó sì lè ṣe iṣẹ́ òòjọ́ lélẹ̀ tí wọ́n fi máa rí ọwọ́ mú lọ sí ẹnu látọmọ ọdún méjìdínlógún sí ọmọ àádọ́ta ọdún àwọn tí wọ́n lè mọ bá wa ta àwọn ọjà wa tó ń jáde ní iléeṣẹ́ Funtons modern farmers ọba làgbẹ̀ ilégbèé ọ̀fẹ́ ọkọ̀ ìrìn náà wà fún gbogbo òṣìṣẹ́ wa owó gọbọ ìsìn ni wọ́n máa gbà pẹ̀lú kò yẹ kéèyàn jókòó rú àk àkókò yìí kó lòun ò rọ́nà lọ bí o bá bá wa ta àwọn ọjà wa tó ń jáde owó oṣù rẹ bẹ̀rẹ̀ láti hundred thousand sókè kàn sí wa lónìí ní fountains mothers farmer ọbalàgbẹ̀ tó wà ní number twelve dárí òjò street ojú school alákẹ́ ìṣẹ́bọ tàbí ní opposite olúọmọ hotel ojú odò ẹgbẹ́dá ìbàdàn ẹ lè pe nọ́mbà yìí oh eight oh three eight one three zero six six six tàbí oh eight oh three nine four five seven five one seven fountains mothers farmer ọbalàgbẹ̀ rẹ̀ ló kóre dé. By sacrifice of praise nílùú Ìbàdàn lọ́jọ́ Sunday ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kejì ọdún twenty twenty four. Ẹni tí ènìyàn olúgbẹ́. Ẹni tó ní jẹ́ olúgbẹ́. Ṣùgbọ́n ìyìn ẹ̀mí Ọlọ́run yóò tún sọ̀kalẹ̀ bí àdàbà bí àwọn akọrin ẹ̀mí bí Adéyínká Aláṣeyọrí bí Dèmíọ́lá Ọba Peter Sanokopi Pastor Ifẹ́ Odogi Zion Bray Oníyeye Minister Ìgbéròǹkẹ́ Babatunmise yóò ti máa dáná ọ̀pẹ́ rúbọ̀ ọ̀pẹ́ lọ́jọ́ Sunday ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kejì látàgò pọ̀ sọ. Pásítọ̀ yóò gba gbogbo èèyàn lálejò ní International Conference Center University Ìbàdàn ọkọ̀ ọ̀fẹ́ yóò wà ní ìwòrò challenge sango ọjọ́ lee city apẹtẹ bẹ́ẹ̀ làyẹ̀wò lérò ọ̀fẹ́ pẹ̀lú oúnjẹ àmúre ìwúrelé máa wà fẹ́kùnrẹ́rẹ́ àlàyé máa pè zero eight one six one one six three six six one tàbí zero eight zero six four eight one zero nine five nine sacrifice of praise ní international conference center university ìbàdàn láago ọ̀sán lọ́jọ́ sunday ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kejì ó máa loud gan-an. For over two decades, Orita Mefa Baptist Model School, OBMS, Ibadan, the fifth best private school recognized by the federal government of Nigeria in 2022, is a co-educational day and boarding school where excellent students are produced with sound spiritual and moral principles. OBMS has produced overall best students in WAEC examination. OBMS is currently accepting applications for admission into Jesus Wen for 2024-2025 academic session. Entrance examination comes up on Saturday, 6th April at 8 a.m. in all OBMS campuses at Total Garden, Ring Road, and Akobo. Admission forms can be obtained at OBMS campuses or online at oritamefabaptistschools.com slash OBMS slash admissions.php. For inquiries, call 0903 000 1970 or 0803 343 0011. OBMS. Excellence, through integrity. Steve. èrè wọlé dé ire kàbìtì àǹfààní láre fún gbogbo ẹni tó ti pọ̀ bí àti nílé lórí kí ló tún dúró wò ó yá ní for sure properties limited kò síbi tọ́wọ́ jà ń òde láti bá ní ralé talé ní nàìjíríà onídùkìá tí wọ́n wẹ́n tí wọ́n afọkàn tán pàápàá kó má bàa bọ́ sọ́wọ́ àwọn ajẹun dúró ń lọ for sure properties limited látúbọ̀ ṣèwádìí lórí èyíkéyìí properties tó bá fẹ́ rà á tún máa ń bà ní sanwó ilé owó ilé ìwé owó ilé ìwòsàn pàápàá jùlọ tó bá fẹ́ travel lọ sí ìlú òkèèrè níwọ̀n ìgbà tó bá ti ní properties lọ́dọ̀ wa lọ́gán làwọn tètè bá ọ sanwó ìnáwó rẹ kó lè mú ìrọ̀rùn wá fún ọ láti rìnrìn àjò rẹ tàbí sanwó iléèwé àti ilé ìwòsàn. wọ́n á tún bá òfin ìlànà òfin mútẹ́láǹtì tó bá fẹ́ yẹ kan jẹ́gbọ́n mọ́ onílé lọ́wọ́. ilé ló fẹ́ kọ́ tó ń wá kọ̀ǹtrátọ̀ tó yẹrantí. ó yá gbé bọ́ díẹ̀ ká lọ sí for sure properties limited. wọ́n fèdí kalẹ̀ sí ọmọwòmí abakas house teslim folarin junction olúyọ̀lé ìbàdàn for more details zero nine one two three six four nine four five three tàbí zero eight zero five two three zero three zero six nine for sure properties limited limited gangan ló ṣe é fọkàntán gbà bẹ́ẹ̀. ọ̀dọ̀ọdún ni sápò ń rúwé ọ̀dọ̀ọdún lè rò wá ń wá àjọ̀dún ọjọ́ òbí èèyàn àtàtà tún ti kò lọ́dún yìí ní gbogbo ayé bá ń dàwọ́ ọ̀dùnnú pẹ̀lú bàbá ọlọ́jọ́ òbí Alhaji Wasiu Adémọ́lá Ali gbogbo ọjọ́ kẹrìnlélógún oṣù kejì ọdọọdún lọ́jọ́ ìbí rẹ̀ Alhaji Wasiu Adémọ́lá Ali FCA aṣíwájú àwùjọ ni títo lórí tẹlẹ́mù ń fẹ́ràn bíi kàsí nǹkan àfúnnimáṣìnrìngún tí ń fìgbà gbogbo ṣàánú fáláìní kórè ó jẹ́ ọpẹ́ láyé bímọ pẹ́ tí í pẹ́ o àmì àṣẹ àyìndé òdi ara rẹ̀ sá o ọmọ bá dún ẹ kọrọ ọmọ rẹ̀ sàdúdú lẹ̀gbọ́n pupa làbúrò ọmọ bọ́ọ̀lì òbùkún ní yámọdé lára ọmọ ṣèèní ń ṣèèní níbi ara rẹ̀ sànú ọmọ ọ̀pá fìtílà fẹ̀yìnjú tanná alhaji wasiu adémọ́lá àlè fca òkú àjọ̀dún orí kádùn alàgbà oyèkúnlé owólabí àṣàdó aláṣẹ planet seventy five multi-sector services ló ń kí ọ kú oríire o. ajá balẹ̀. tọ́ ẹ kú tẹ́tí sí wa o ẹ kú kalẹ̀ láyé bẹ̀rùn ẹ sì kú ọwọ́ ọṣẹ́ yá ó yá ajá balẹ̀ ìròyìn tẹ̀ síwájú náà nù bẹ́ẹ̀ bá wojú aago ẹ rí i pé aago mẹ́sàn-án kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ókè. Okay ẹ já lọ sí ìbàdàn wa ní nísànsàn ká lọ sí ilé ìwòsàn kọ́ni tilẹ̀ ìbàdàn iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìpínnáká fún ẹkùn ti ìbàdàn àtàwọn ibi gbogbo tó wà lábẹ́ àká rẹ̀ ìyún ìbàdàn electricity distribution company ibedc wọ́n ní ó dàbí ẹni pé wọ́n ti fọwọ́ wáyà tí ń mú iná lọ sí ilé ìwòsàn kọ́ni ti university college hospital ìbàdàn uch wọ́n ti fà á yọ látàrí pé wọ́n jẹ gbèsè owó tó ń lọ bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ẹni tí í ṣe olùdarí ẹ̀ka ètò ìlera fún ilé ìwòsàn ìkọ́ni ti UCH dókítà Jesse Ọ̀tẹ́gbayọ̀ ń ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ lọ́jọ́bọ̀ Thursday àná yìí pé tọ̀ àwọn ò níná lóòótọ́ o wípé wọ́n ti fa inú àwọn tó o láti agbọ́nrin ọ̀dọ̀ àwọn tó ń mú kí iná ọba wá IBEDC ṣùgbọ́n o kókó ohun tó fà á tí wọ́n fi fanú àwọn tu àwọn ọmọ hmm, pé àwọn ọmọ ohun tó fà á o ṣùgbọ́n wọ́n ti fanú àwọn já táwọn ò ní ná kò burú agbọ́nrin ti IBEDC náà torí pé agbẹ́jọ́ ẹnìkan dá àgbòṣìkà ni alukoro fún àwọn IBEDC nígbà tí ó sọ̀rọ̀ ìyún Bùsọ́lámi tún wà ṣe òun ṣe àlàyé pé àwọn ọ̀já iná UCH o àmọ́ UCAC jẹ́wó. jẹ̀wọ́n tí ìjà. ẹ àwọn ọ̀já ṣùgbọ́n wọ́n jẹ́wó tó ń lọ bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù wọ́n ní igun sọ pé òun wá bọ̀dá kan bọ̀dá kan tó pàǹbàdì ọ̀bọ náà sọ pé òun wá àǹtí kan tó tó pa lórí <laughs> wọ́n ní ọ̀rọ̀ àwọn méjèèjì ó ti yéra wọn wọ́n nígbà tí dókítà Jesse Ọ̀tẹ́gbayọ̀ sọ ọdún mọ̀ pé wọ́n ti já iná àwọn àmọ́ àwọn ọmọ táwọn ṣe tí wọ́n fi já tí Bùsọ́lá mi tún àṣẹ tóun náà ti sọ ọdún mọ̀ pé àwọn ọ̀já náà UCH o àmọ́ UCH jẹ gbèsè ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà and it's alright they play tún àṣẹ tẹ̀síwájú lórí ọ̀rọ̀ rẹ̀ nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ yìí pé àwọn ibi tí a gbé mú iná wá iná ni ó ní bákan tó bá dé pé àwọn àtúnṣe kan làwọn fẹ́ ṣe lórí àwọn báwọn ṣe ń mú iná lọ sọ́tún mú iná lọ sósìn ipe bóyá iná ló ṣokùnfà rẹ̀ tí UCH ò fi tí ì rí ná àmọ́ ipe àwọn já iná UCH àwọn ò tí ì já o àwọn oníròyìn sì béèrè wípé ṣé lóòótọ́ ọ̀gá àwọn UCH sọdúnmọ̀ pé ó dàbí ẹni pé bóyá wọ́n jẹ gbèsè ò jẹ gbèsè wọ́n ní lóòótọ́ wọ́n jẹ gbèsè five hundred million naira ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta million naira ní gbèsè tí wọ́n jẹ iléeṣẹ́ elétò múnáwá ṣùgbọ́n àwọn ò tí ì jáná wọn wọ́n ní owó tí wọ́n wá jẹ hmm. àwọn ti kọ ìwé sí wọn fún ìgbà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ yìí pé ẹ wá san owó tí ẹ jẹ o wọn ò sì wá wọn kọ tí ọ̀gbìn sí ìwé mẹ́rẹ̀ẹ̀rin táwọn ti kọ fún ìgbà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ wọn ni àwọn sì ń retí pé ọ̀dà o kí wọ́n wá san owó ọ̀hún lọ́wọ́ kan tí wọn ò bá sì lè san lọ́wọ́ kan ṣé bí ọ̀rọ̀ náà ní pínpínlẹ̀ ogun ọ̀rọ̀ náà sì ní parí ogun ọ̀dà o àwa nílè san ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù ọ̀hún lọ́wọ́ kan o bó o lẹ ṣe fẹ́ san ẹ wá ṣàlàyé ẹ tiẹ̀ jẹ́ kájọ fojú runjú ká tó wọ́n fi kùn lukùn owó tẹ jẹ ọjà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà bó o lẹ ṣe fẹ́ jẹ san gbèsè yín lójú ọgán ká lè tẹ̀ mọ ìgbésẹ̀ tá a gbé wọn ni wọn ò yọjú wọn ò san kankan wọn ni ọ̀rọ̀ yìí ti ń fà ńlẹ̀ ó ń fà ńlẹ̀ ó ń ṣe ìdíwọ́ fún àwọn ìlànà báwọn náà ṣe ń rí kó tó di pé àwọn ń pín ká lọ sí àárín ìgboro òlu táwọn èèyàn ṣe ń lò wọn ni táwọn bá ti tí wọ́n bá ti san àwọn owó òun tán àwọn ibi tí kùndìẹ̀kùndìẹ̀ wà lórí bí àwọn ṣe ń rí iná gbà wá kó tó di pé àwọn fún wọn níná àwọn náà lè rówó bóyá àwọn bùkátà kan tó yẹ káwọn ṣiṣẹ́ tọ̀ lóge ogan débi pé àwọn tí ò níná wọn lè padà bẹ̀rẹ̀ sí ní iná lọ́dọ̀ wọn ṣùgbọ́n pé bóyá àwọn o àwọn géná wọn àgéná wọn o iná wọn ló jẹ́ pé ó ṣe mákàmàkà tó sì jẹ́ pé àtúnṣe tó nílò tí wọ́n bá ètè san irú owó tán jẹ wáhùn àwọn ò lè fi ṣiṣẹ́ lé lórí láì fi àkókò játa bákan náà ẹ̀wẹ̀ lọ́wọ́ ìsàlẹ̀ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ti ẹnu àlábòde orílẹ̀-èdè wa nàìjíríà nigerian customs service ọ̀gá àgbà wọn ti sọ̀rọ̀ adéwálé adéníyì ó ní ṣe rí àwọn ìrẹsì tá a gbà lọ́wọ́ àwọn onífàyàwọ́ ní lọ́wọ́ tá a wà yìí o a ṣetán àti kó ìrẹsì náà sí àárín ìgboro òlu ìlànà bá sì ṣe kó àwọn ìrẹsì náà sáàárín ìgboro òlu ni pé a ti bá àwọn aláṣẹ tí ọ̀rọ̀ kàn gbọ̀ngbọ̀n a ti bá wọn sọ̀rọ̀ pé ẹ gbọ́ o ìrẹsì yìí o àníkẹ́ ẹ lọ tà á o fún àwọn aráàlú ní àràtúntà o ìtà àti kíkó tá a kó fún yín ni pé a ti ṣe lónìí ẹ̀jẹ̀wọ́n ẹ̀jẹ̀wọ́n ó máa wà dípò kó wà ní fifty kg bí wọ́n ṣe kọ́kọ́ ṣe ìrẹsì ọ̀hún wá a ti ṣe sí twenty five kg twenty five kg yìí ni pé a dá báàgì kan sí méjì débi pé àwa tún dì àyẹ́ sì ti rí àpẹẹrẹ orúkọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà lára ẹ̀ kì í ṣe fún títà kì í ìtàtà fẹ́ ta ìta kóríọ́mátà ló wípé kákẹ́ta fáwọn tí ó jẹ́ ni ṣùgbọ́n pé ẹ wà lọ rà ẹ tún wà lọ tún ta ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ ojú ó rí mọ̀ bo wọ́n ní twenty five kg ọ̀hún yóò wá jẹ́ ẹgbẹ̀rún mẹ́wàá owó náírà ẹ àbẹ́rí débi pé bẹ́ẹ̀ bá ra oní twenty five kg méjì wọn àtìlẹ́ rẹ̀ ó jọ eh, eh, jẹjẹjẹjẹ eh, wọn á lè jẹjẹ wọn ní ohun tó wà fún nu o ṣùgbọ́n pé ẹ máa padà gbé ẹ tún máa rà á lọ́pọ̀ ẹ wà lọ tún ta ẹnikẹ́ni tọ́wọ́ bá bà lórí eléyìí àáfin mú ẹ̀dán rí o alukoro iléeṣẹ́ wọn tó sọ̀rọ̀ Abdullahi Maiwada òun náà ṣe àlàyé pé àtẹ̀jáde lè ló jáde látọjọ́ ìṣẹ́gun Tuesday bó ṣe dé ọ̀dọ̀ àwọn àwọn náà sì gbọ́dọ̀ tètè mú kí ìròyìn ọ̀hún kó lọ tẹ àwọn aláṣẹ tó wà ní ẹkùn iléeṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè kọ̀ọ̀kan ìyún Nigerian Customs Service kọ̀ọ̀kan lọ́wọ́ kó tó wá di pé ìrẹsì ó bọ̀ sí gbòòrò òlu làwọn èèyàn bá bá wọn sọ pé ọ̀gá custom ṣé mo lè rí bíi fifty bags dípò tẹ́ fi tà fún mi lẹ́gbẹ̀rún mẹ́wàá ẹ kú tà fún mi lẹ́gbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún wọn ni òun fi iṣẹ́ rẹ̀ ṣeré àwọn tí ó jẹ́ la fẹ́ tà fún ẹgbẹ̀rún mẹ́wàá sì ni wọ́n ta twenty five kg Hmm. bó ṣe jẹ́nu abọ́mire o ẹ má pẹ̀rí nǹkan òní ni wọ́n sì bẹ̀rẹ̀ títa rẹ̀. ó ti dà káàbọ̀ Dr. gbèsàbí ìròyìn kan bẹ ní ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Vanguard tí mò ń sọ lẹ́ẹ̀kan ó sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n jẹ́ ọ̀jìnì lẹ́ka ètò ààbò nílẹ̀ wa Nàìjíríà àwọn ajagun fẹ̀yìntì àwọn tí wọ́n mọ bó ṣe ń lọ lẹ́ka ètò ààbò tán kóra wọn jọ láti sọ pé ọ̀nà àbáyọ rèé o tó bá jẹ́ pé lóòótọ́ ilẹ̀ wa Nàìjíríà ṣe tán láti bọ́ lọ́wọ́ ètò ààbò tí mẹ́hẹ̀ yìí ọ̀rọ̀ ètò abólẹ́wà nàìjíríà ti di wàhálà púpọ̀ kódà wàhálà ọ̀hún pọ̀ débi tí ó ní àpẹẹrẹ bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn tí wọ́n jẹ́ bí ajagun fẹ̀yìntì nílẹ̀ wa nàìjíríà ni wọ́n ní wọ́n ti kóra wọn jọ wọ́n sì bùn ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà ní àwọn àmọ̀ràn tí ọ̀nà tá a gbà tá a fi kojú gbogbo ètò ààbò nàìjíríà tó ti fẹ́ẹ̀ tán yẹ́nyẹ́ yìí wọ́n ní ìgbà táwọn wò sọ́tún àwọn wò sósì àwọn rí i pé ohun tó fà á kétò àbúlẹ̀wà nàìjíríà mẹ́hẹ̀ kò ju àbàjẹ́ lọ ọ̀nà àbáyọ sì ni pé àtàràlú àtijọba àpapọ̀ àtàwọn tó wà lẹ́ka ètò ààbò wọ́n ṣera wọn lóṣooṣù ọwọ̀ ni o láti rí i pé wọ́n sànà tí ilẹ̀ wa nàìjíríà ó fi gbó kọ gidi padà pẹ̀lú súná bú ààbò tó mẹ́hẹ̀ ti ń sọ àwọn tí wọ́n jẹ́ bí ọ̀jìnì ajagunfẹ̀yìntì yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé àwọn ti jókòó àwọn wò sọ́tún sósì ni wọ́n la ti rí provost marshal ti Nigeria Army brigadier general Idada Ikunwe retired wọ́n ní ẹnìkan náà wà tó jẹ́ orí adé láti ìpínlẹ̀ Bayelsa tó jẹ́ pé ilẹ̀ Gẹ̀ẹ́sì òun ni ó ti kọ́ṣẹ́ mọṣẹ́ nípa ọ̀rọ̀ tó ti ètò ààbò wọ́n ní a sì rí ẹni náà nìkan náà tóun náà ti ṣiṣẹ́ ní ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ ilẹ̀ wa nàìjíríà nígbà kan rí tó jẹ́ ọ̀gá àgbà ńbẹ̀ olóyè emma ẹ̀jọ̀fọ́ wọ́n ní a ẹnìkan náà tó jẹ́ bíi igbákejì ìpẹ́tàgbà yẹn iléeṣẹ́ ọlọ́pàá nígbà kan rí udom ekudom retired ó ní wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n kóra wọn jọ wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ fún ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà pé tó bá jẹ́ pé lóòótọ́ la mọ̀ tá à ń ṣe ọ̀nà tá a gbà rèé nígbà tí wọ́n bá Vanguard sọ̀rọ̀ ní benin brigadier general ikobe retired ó ní àwọn ti wo gbogbo ọ̀rọ̀ ètò ààbò lẹ́wà nàìjíríà àwọn sì rí i pé ohun tó fà á gan tó fi mẹ́hẹ̀ tó báyìí tó sì fi di nǹkan àbùkù sílẹ̀ wa nàìjíríà lọ́rùn òun ni pé ìwà àbàjẹ́ gògò nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní àsìlémọ́ owó ilẹ̀ wa nàìjíríà níran torí pé àwọn rí i pé àwọn tó wà lẹ́ka ètò ààbò gan kò sí ìrẹ́pọ̀ tó gúnmọ́ láàrin wọn bí ìrẹ́pọ̀ bá sì ti sí láàrin àwọn tó wà lẹ́ka ètò ààbò <clears throat> ó ṣeé ṣe kí wọ́n mọ̀ gbàbẹ̀ ń wọlé sí wa lára ó ní gbogbo ẹ̀ka ìjọba pátá ló níṣẹ́ láti ṣe ó ní iṣẹ́ àkọ́kọ́ òun ni pé kí wọ́n rí i pé wọ́n gbá ìwà àbàjẹ́ wọlẹ̀ ó ní ìwà àbàjẹ́ kò síbi tí ò sí àmọ́ tó bá ti pọ̀ jù tó sì ti gògò jù á jẹ́ pé a lè sọ pé kò síjọba nígbà tóun ń sọ̀rọ̀ ní owó azazi ó sọ̀rọ̀ ó ní ẹ wò ó ìbéèrè kan wà tí wọ́n ti ń bi mí òun náà mo sì tún bi wọ́n mo sì tún bi àwọn èèyàn pé ọwọ́ wo ni ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà fi mú ọ̀rọ̀ ètò ààbò gan-an ó ní a sì ti ń sọ̀rọ̀ ètò ààbò yìí ó ti pẹ́ látàyè Jonathan nígbà táwọn Boko Haram ti kó àwọn ọmọ Chibok ó ní ọ̀rọ̀ ti Jonathan àti ti Boko Haram ti ṣẹlẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ sì ti bẹ̀rẹ̀ sí ní sọ pé kódà nínú ìjọba Jonathan gan àti ní Senate kódà lẹ́ka ètò ìdájọ́ Boko Haram wà ń bẹ̀ oníṣẹ́ ìgbàgbé ó látìgbà náà làwọn ti mọ̀ pé kì í ṣe wàhálà kékeré ó ní ọ̀rọ̀ ètò abólẹ́wà Nàìjíríà kì í wá ṣe tuntun ó ti pẹ́ tó ti wá ẹ̀ wá wò ó látìgbà tíjọba Jonathan ti lọ táwọn ìjọba míì ti ń dé bí ìgbà tá ń fọdún yin dún ni torí pé ó ń gògò ó sì ó sì ń burú sí i bíjọba mi ṣe ń gorí àpèrè ìṣàkóso ni oní ti Bọ́lá mẹ́ Tinubu làwọn ò tí ì lè ṣe ìgbéléwọ̀n rẹ̀ torí pé òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìjọba ni àti ìmọ̀bi tí ó bá yàrá rẹ̀ já ó sọ̀rọ̀ ó ní lọ́rọ̀ ètò ààbò ilẹ̀ nàìjíríà ìjọba ti kùnà lọ́pọ̀lọpọ̀ ohun tó wá sì ń fún àwọn ní ẹ̀fọ́rí ni pé bíjọba mi ṣe ń dé ni kínní ń burú sí i hmm. bíjọba mi bá tún ti dé kínní yóò sì tún burú sí i ó ní lónìí gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe pátá òun ni wọn ò ṣe bẹ́tò ìdìbò bá bẹ̀rẹ̀ nísìnyí ó ní ẹ̀ mọ̀ wo ó sì kó òbítíbitì ọlọ́pàá ó dín lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún àti àwọn ọmọ ológun ó ní wọ́n kó wọn lọ síbi tí wọ́n ti dìbò ó ní síbẹ̀ náà bí wọ́n kó òbítíbitì ọlọ́pàá lọ bẹ̀ bí wọ́n kó àwọn ámì lọ bẹ̀ pé kó sójà lọ bẹ̀ ìtàn tá a máa ń gbọ́ láti bẹ̀rẹ̀ náà là á padà tún gbọ́ kò sí yàtọ̀ hmm. ó ní ìjẹ́ ká mọ̀ pé ohun tí ò yẹ ká ṣe là ń ṣe ohun tó sì yẹ ká ṣe àfi sílẹ̀ láì ṣe ó ní nígbà tá a bá ti wá mọ̀ báyìí a jẹ́ pé àwa gangan àṣojú abẹ́ǹkó wa àṣìṣọ ibi tí ọ̀rọ̀ ètò àbólẹ̀wà Nàìjíríà ibi ó ti wọ́ wá ó ní ẹ mọ̀ wà àwọn tí wọ́n wà lẹ́ka ètò ààbò gan fúnra wọn ó ní irinṣẹ́ wo ló wà lọ́wọ́ wọn tí wọ́n fi kọjú àwọn gidinganku tí wọ́n ń da àlàáfíà ilẹ̀ wa nàìjíríà láàmú èèló gan ó ní a ń gbọ́ ìkówójẹ ìkówójẹ ìkówójẹ bóò la ṣe fẹ́ sọ gan pé ẹni tí wọ́n yàn sípò tí ò tí ì di bí oṣù bíi mélòó kan lọ ó ti kó òbítíbitì bílíọ̀nù ó ti kó mi bóun nìkan ni o bó sùn pàpàpọ̀ pẹ̀lú àwọn ẹnìkan ni o ó ní jẹ́ ti rí ibi tí ọ̀rọ̀ wàhálà wa nàìjíríà ti bẹ̀rẹ̀ gangan rèé tá a mọ̀ fà kan tí kejì ó sì mọ̀ fà míì ó ní àwọn kan wà tí wọ́n sì jẹ́ ajagun fẹ̀yìntì tí wọ́n ní ẹ má dárúkọ tiwa o bákan náà làwọn náà ṣe sọ pé ọ̀rọ̀ ètò abólẹ̀ wa nàìjíríà ọkàn gbogbo aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n ni o. all right ẹgbẹ́ sáré gba àwọn eléyìí ní pápápá káfí lọ sí ojú ọjà gómìnà hmm. àná ní ìpínlẹ̀ kwara ẹgbẹ́lẹ́mùkó tó pàǹpọ̀ǹpọ̀ tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kàn ó jẹ́ bílíọ̀nù méjì ó dín díẹ̀ a sì bẹ̀rẹ̀ tọpinpin lórí ẹ̀ bá a bá padà dé látojú ọjà ẹ̀kúnrẹ́rẹ́ lórí eléyìí ẹ gbọ́ ẹ̀yin àgbẹ̀ náà ẹ fọkàn balẹ̀ o pẹ̀lú ìlérí ayọ̀ látọ̀dọ̀ ìjọba àpapọ̀. gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé ó ti ṣèfilọ́lẹ̀ àwọn àgbìmọ̀ olóyè ẹgbẹ́ tuntun nínú ikọ̀ ti pms nípínlẹ̀ ọ̀yọ́ fẹ́ súyọ káfẹ́fẹ́ àlàáfíà kó lè bá a fẹ́ yíká ìpínlẹ̀ ọ̀yọ́ bákan náà gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé ó ti jẹ́jẹ́ àtìlẹ́yìn tó lóòrìn láti rí wípé oníkálukú ṣiṣẹ́ wọn bó ṣe tó àti bó ṣe yẹ ìjọba sì ti ṣetán láti fojú láì fi wo irúfẹ́ adarí ikọ̀ ti PMS tó bá ti fọwọ́ pa ẹ̀dà òfin lójú kọmíṣánná tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ẹ̀ wípé kí gbogbo àwọn àgbìmọ̀ olóyè kí wọ́n fọwọ́ sí ìwé àdéhùn ìgbọ́ra ẹni yé lọ́dọ̀ ìjọba tó ń ti àwọn àjọ elétò ààbò láti rí wípé kò ní í sí wàhálà kankan bíi ti wulẹ̀ kọ́mọ o nínú ọ̀rọ̀ tiẹ̀ alága fún ikọ̀ ti PMS nípínlẹ̀ Ọ̀yọ́ Alhaji ambassadọ̀ Wasiu Tomiwa Ọmọlẹ́wà ó ti jẹ́jẹ́ wípé kò ní sí wàhálà kankan o gbogbo ìgbìmọ̀ sì ti ṣetán láti tẹ̀lé àlàkalẹ̀ òfin tó ṣàgbékalẹ̀ ikọ̀ ti PMS gbogbo nǹkan sì ti ṣetán láti bọ̀ sípò pẹ̀lú ìrẹ́pọ̀ àtàláfíà táwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń jẹ̀gbádùn rẹ̀ tẹ́lẹ̀ lábẹ́ ìṣàkóso ìṣèjọba gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ní báyìí ó ti wá di èèwọ̀ fún ọmọ ẹgbẹ́ awakọ̀ PMS láti máa mu àwọn nǹkan tajútajú sìgá mímu àtàwọn nǹkan míì tí ò bófin mu nínú ibùdókọ̀ lákòótán Alhaji Tomiwa Ọmọlẹ́wà ó ń dúpẹ́ lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé fún bó ṣe nígbẹ́kẹ̀lé nínú àwọn adarí ikọ̀ ti PMS ó tún dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba mahudọ lálẹ́kan balógun àwọn àgbìmọ̀ lọ́balọ́ba àwọn mọ́gàjí nílẹ̀ Ìbàdàn ọ̀túnba ṣẹ̀yẹ fámojúrọ̀ babalọ́jà general pínlẹ̀ Ọ̀yọ́ Alhaji Waike Abbas ìyálọ́jà àwọn alága ìjọba àbílẹ̀ aṣojú àwọn haúsá aṣojú ikọ̀ ọlọ́pàá ikọ̀ DSS civil defence oitma, àtàwọn èèyàn pàtàkì míì nínú ọ̀rọ̀ tiwọn náà aṣojú alága ẹgbẹ́ agon aliaji rahman adépọ̀jù ọba hamidu ajibade alhaji waike abbas àtàwọn èèyàn pàtàkì míì wọ́n ké sí àwọn àgbèmọ̀ tuntun ọ̀hún lábẹ́ ìṣàkóso alhaji tọ̀míwá ọmọlẹ́wà kí wọ́n rí wípé àlàáfíà ó túbọ̀ ń jọba lẹ́ka ìgbòkègbodò ọkọ̀ nípínlẹ̀ ọ̀yọ́ nínú àwọn tó wà ń kalẹ̀ ní ọ̀túnba ṣèyẹ fámojúrọ̀ barista ayọ̀délé adékànbí ọ̀rẹ́bù ramata àgbérẹ̀mí dábọ̀ ọ̀rẹ́bù babatunde tìjání àtàwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan nínú ẹgbẹ́ òṣèlú pdp àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ilé ìtajà Vanguard Pharmacy Limited wọ́n tún ti ṣí ẹ̀ka ibùdó ìtajà míì ẹlẹ́ẹ̀kọkànlá àrú ẹ̀ sí agbègbè àkóbọ̀ nílùú ìbàdàn ọjọ́ kẹtàdínlógún oṣù kejì ọdún twenty four a wà yìí òun ló ti wáyé o ilé ìtajà Vanguard Pharmacy Limited wọ́n sọ di mímọ̀ wípé digbí làwọn wà pẹ̀lú títa àwọn nǹkan tẹ́nu ń jẹ àtàwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ètò ìlera fáwọn èèyàn láàrin ìlú bákan náà láti ṣàgbékalẹ̀ ìpèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu fáwọn aráàlú àwọn nǹkan ojúlówó ló sì ń jáde láti ilé ìtajà Vanguard Pharmacy Limited oògùn lóríṣiríṣi fún àwọn nǹkan ọ̀sìn tó ń ti abẹ́rẹ́ àjẹsára fún wọn àwọn nǹkan tẹnu ń jẹ bíi búrẹ́dì aládùn àwọn nǹkan lílò nínú ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé ìtajà Vanguard Pharmacy Limited ojoojúmọ́ ni wọ́n ń tajà láìsí ìdíwọ́ kankan bíi tí wulẹ̀ kọ́mọ o àgbékalẹ̀ ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ ó wà fún gbogbo oníbàárà tó bá wà o àwọn èèyàn pàtàkì tí wọ́n wà ń kalẹ̀ lásìkò ṣíṣí ilé ìtajà Vanguard Pharmacy Limited lára wọn láti rí orí adé ń kalẹ̀ ọba Rufai Adeleke Odumesi alhaji abiodun sikirulai ademola odùkọ̀yà ààrẹ balógun àdínní mòwe títún ṣe alága capital pioneers limited brigadier general dr adekola dada retired chief consultant cardiologist chief director tẹ́lẹ̀rí fún nigeria army reference hospital yaba professor musbau babatunde honourable commissioner fún budget and planning nípínlẹ̀ ọ̀yọ́ professor mrs titilayo fakeye ọ̀jọ̀gbọ́n fún clinical pharmacy títún ṣe dean faculty of pharmacy iléèwé gíga fásitì tìlú ìbàdàn bákan náà professor mrs amdalat bọ́láńlé ọláníyàn professor of plant breeding and crop pharmacist ọláwálé ọládìgbòlú femo pharmaceutical society of nigeria fpsn títún ṣe national chairman association of community pharmacists of nigeria tonti colonel victor ṣẹ́gun àjànàkú retired alága fún Pharmaceutical Society of Nigeria ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo wọn ni wọ́n wà ń kalẹ̀ lọ́jọ́ náà. Alhaji Wasiu Ademola Ali sixty. Happy birthday to you pray. Let's come together to celebrate a generous, amiable, adaptable, adventurous, and charming man, Alhaji Wasiu Ademola Ali, a three-in-one program. Tobani retirement and birthday. Alhaji Wasiu Ademola Ali, FCA, pẹ̀lú ọgọ́ta lókè pẹ̀, pẹ̀lú ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba àti wíwé láwàní. Tó máa wáyé lọ́jọ́ Sátidé ọjọ́ kẹrìnlélógún oṣù kejì ọdún twenty twenty four ní pápá àṣẹrẹ Fìdítì grammar school Fìdítì láago méjìlá ọ̀sán. Alhaji Wasiu Ademola Ali, FCA, Director, Finance and Accounts Ministry of Defence defence. ó ṣe gudugudu méje yàyà mẹ́fà ẹlẹ́yinjú àánú tó fi gbogbo ògbà wáre ọmọlàkejì aṣọ funfun pẹ̀lú fìlà àti gèlè green láfi celebrate ẹni ńlá lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí kábíyèsí ń kalẹ̀ ní his royal majesty ọba sakiru oyewole adekola oyelere àjàní èédú kejì àgbádéwọ̀lú àkọ́kọ́ onífìdítì tìlú fìdítì pàpọ̀ ọjọ́ náà ni sẹ́nẹ́tọ̀ rasheed adéwọ̀lú ládọjà alhaji wasiu adémọ́lá àlì túbọ̀ máa tẹ̀ wájú nínú iṣẹ́ rẹ̀ tó ń ṣe ìkéde ìwà látọ̀dọ̀ gbogbo àwọn ọ̀rẹ́ àǹfààní oríire tó ní mínì ó ti balẹ̀ kàṣàgbọ́à bnb homes real estate limited àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ògúnnágbòǹgbò nínú kátálé talẹ̀ àǹfààní ńlá tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní diamond estate abadada ayégún ọ̀lẹ́yọ̀ nìbàdàn fún outright payment four fifty square meters seven hundred and sixty five thousand naira three hundred square meters five hundred and fifty thousand naira sanwó báyìí kò gba location láàrin ọjọ́ méjì forty eight hours ẹ̀tú láǹfààní àti sanwó díẹ̀díẹ̀ ìyẹn ní installment four fifty square meters nine hundred thousand naira three 300 k initial deposit 300 square meters 750,000 naira 250 k initial deposit gbogbo ẹ̀ láàrin oṣù mẹ́fà ni o six months dìde fúyà kó pe bnb homes real estate limited zero nine one three five six three lẹ́ẹ̀kan sí zero nine one àbíkẹ́ kàn sí wa bnb homes real estate limited ní block m 17 jọkẹ́ plaza bódìjà zero nine one bnb homes real estate limited ló ní kí n sọ fún yín wípé àti di landlord ó ti dìrọ̀rùn. ìjọ tó jù dán lọ dára ká pè ní síbi ayẹyẹ ká jẹ́ àmọ́ ká pè ní ká jẹ́ kò tó ká gbádùn jáyé nínáwó tá a bá lọ àbẹ̀wò ni ká dé láti ibi ayẹyẹ ká bẹ̀rẹ̀ sí ní wọ́ra aṣọ funfun lọ́pọ̀lọpọ̀ wọ̀ lọ síbi patí ó di gbígbẹ́ ó kún fún ìdọ̀tí orí àga tá a jókòó sí àti tábìlì lódọ̀bẹ̀ sálejò la àti bàbà tí wọ́n ta ti fàya pẹ́rẹpẹ́rẹ bójú ó bá tiẹ̀ wá gàgàdé aṣọ ẹlẹ́gì ó dẹnu lẹ̀dẹ́lẹ́ ni síbi ọ̀pọ̀ àwọn olóde náwó àwọn event planner tó ń gbéṣẹ́ fún ni ò jẹ́ kówó wọn yọ ẹ lọ́ọ́ fọkànbalẹ̀ Olamide and rentals and and event management a ní kẹ́ ẹ ké síbi ìnáwó bá fẹ́ ju kẹ̀kẹ́kẹ́ ká sórí pápá di gbọ̀ngàn gbàlódé tí ó tutù dódódó pẹ̀lú àwọn èsì jẹgbẹ̀ngbẹ̀ àti àwọn fáànù lóríṣiríṣi àga àgbàlódé àtàwọn tábìlì tẹ́sẹ̀ rẹ̀ dúró dáadáa bí tọmọdé ṣe wà ní tàgbàlagbà ń bẹ̀ event decoration wọn kò lẹ́lẹ́gbẹ́ o wọ́n wà ní amúní golden estate olóńdé ńbàdàn àbí kẹ́ ẹ pè wọ́n zero eight zero three three seven six four seven one four olamide and co rentals and event management àwọn gangan imú pàtí ẹ̀ ní dùn. iṣẹ́ òru ìtúsílẹ̀ rèé jésù olùgbàlà tún ti gbé ìṣeré rẹ̀ dé o gẹ́gẹ́ bí ó ṣe ń ṣe ní ìgbàanì kí ni ó sojo sí ọlọ́kàn tí o rò pé jésù kò lè túsílẹ̀ máa bọ̀ wá sọ́sọ́dọ̀ jésù lónìí ní gbogbo ọjọ́ friday tó gbẹ̀yìn oṣù ní iṣẹ́ òru ìtúsílẹ̀ yìí máa wáyé o ní dédé aago mẹ́wàá alẹ́ títí di òwúrọ̀ ọjọ́ kejì nínú ìjọ sanctuary of christ evangelical church èyí tó kalẹ̀ sí ọlábì àgòrò street tẹ̀mí bell bus stop ládojúkọ csc grammar school àdéṣọlá ìbàdàn ní òpópónà títí márosẹ̀ èkó sí ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ni yóò máa já ìdè tú ìdè sílẹ̀ nínú ìṣòro yìí pẹ̀lú àwọn akọrin ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan olùgbàlejò àgbà olùṣọ́àgùntàn Gbadé Òjó is here again Sanctuary of Christ Evangelical Church presents a night of liberation taking place every last Friday of every month at Sanctuary of Christ Evangelical Church located at Olapiyi Agoro Street Semimbio bus stop opposite CSC Grammar School along Lagos Ibadan Expressway at Deshola Ibadan time is 10 p.m. till dawn chief host Pastor Gbadé Òjó don't be left out and you will be a great testifier. ó yẹ jẹ́ káyọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilé gbẹ́dùnú fọmọ nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó yá one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o apẹtẹ ológun ẹ̀rí road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí ẹlẹtírísítì àti sólà street light tó ń tàn yín yín yín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ kódà òun láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ètè lọ́ra tiẹ̀ kóṣù yìí ó tó parí o. kàn sí ọ́fíìsì design bricks tó wà ní Ìwó road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. wàrà lẹ́tì ẹni London Villa Estate ti Design Bricks àjọsọ àti àdéhùn bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ni rẹ bá ń ṣọjọ́ bí tẹ̀bí tará àtojúlùmọ̀ àfilẹ́ pọn tí fọ̀nà ro kà béèyàn àtàtà bá ń ṣàjọ̀dún orí kádún ńṣe ni gbogbo olólùfẹ́ rẹ̀ ó bá kẹ́yẹ ní tìlùtìfọ̀n èrò po èrò ọ̀fà o ó yá o ẹ jẹ́ kájọ parapọ̀ lọ́ọ̀rẹ́ dáwọ́ ọ̀dùnnú ayẹyẹ ọjọ́ bíi ẹni wà Alhaji Wasiu Adémọ́lá Ali FCA ó ti pé ẹni ọgọ́ta ọdún lórílẹ̀ alààyè Saturday twenty fourth oṣù kejì yìí lérúkọ ayọ̀ ó máa sọ lálá lórí pápá àṣeré Fìdítì Grammar School nílùú Fìdítì ayẹyẹ oníbẹ̀ta lètò ayẹyẹ ọjọ́ òbí wíwé láwà ní oyè ẹ̀sìn àtayẹyẹ ìfẹ̀yìntì lẹ́nu sí ọba káàkiri àgbáyé làwọn èèyàn ti ń bọ̀ wá bá bàbá ọlọ́jọ́ òbí yayọ orí kádùn His Majesty onífìdíìtì tìlú fìdíìtì ọba ṣakiru oyèwọlé adékọ́lá oyèlérè agbádéwọ̀lú àkọ́kọ́ ní orí adé ń kalẹ̀ sẹ́nitọ̀ rasheed adéwọ̀lú ládọjà ní bàbá ọjọ́ náà sẹ́nitọ̀ sharafadin ali lẹ́ni àyẹ́sí pàtàkì mrs ayọ̀délé owólabí màmá kúnlé láti dallas ní the united states ló ń kéde. ajá balẹ̀. tọ́ ẹ ṣeun ṣeun ajá balẹ̀ ìròyìn tẹ̀síwájú abala àṣekágbá náà rèé fún tòní ní ìpínlẹ̀ Kwara ẹni tí í ṣe gómìnà àná ń bẹ̀ iyo Abdulfatal Ahmed wọ́n ti fi ẹ̀sùn òbítíbitì owó tí ń lọ bíi bílíọ̀nù méjì ó dídí ẹ̀ kan <laughs> one point six one billion naira ilẹ̀sùn tí wọ́n fi kàn án pé ìgbà ó wà lórí ipò ó jayé alábáká ó jayé fàmílétè tutọ́ ta ni ó mú mi gbèsè ọkàn mi kì í wá ṣòun nìkan o wọ́n ní ọlọ́wọ́ kọ́kọ́rọ́ ẹ̀ ó tún rí ọwọ́ òun fi kọ́ nǹkan kan ó fi kọ́ alábòójútó fún ètò ìṣúná ọ̀gbẹ́ni adémọ́lá bánú tí wọ́n jọ wà ń pòǹgbà náà ó fi kọ́ iyùn náà lọ́wọ́ wọ́n jọ mọ̀ bí wọ́n ṣe ń ṣe àparùtù ẹ̀ ni wọ́n ní àwọn ìrìn àjò tí ò yẹ kí wọ́n gbé jẹ́ẹ̀tì ọkọ̀ ayára-fẹ́fẹ́ bàálù lọ wọ́n ní wọ́n kan lu private jet ni wọ́n ń lọ tí wọ́n nu wọ́n wá béèrè pé ń bo náà gbé rí owó yìí wọ́n ní àkọ́kọ́ wọ́n lọ ṣá àwọn owó kan jáde nínú bílíọ̀nù kan owó náírà tí wọ́n yá fún ìpínlẹ̀ Kwara hmm. láti fi mú kí ètò ọrọ̀ ajé àti ààbò lóde wọ́n lọ yáwó ọ̀hún ní ilé ìfowópamọ́ Ecobank Nigeria ńgbà wọ́n sì yáwó ọ̀hún tán ńṣe ni wọ́n mú irinwó mílíọ̀nù náírà ń bẹ̀ four hundred million naira nínú bílíọ̀nù kan wọ́n ní wọ́n gbé gba oko bòmíì lọ kò tán bẹ́ẹ̀ o àwọn owó tí wọ́n pè ní owó ṣètò ààbò security fund wọ́n ní wọn ò rí tọpinpin o owó tún nù láwọn agbọ́nrin ibẹ̀ náà hmm. ìgbà ń wá sí gbogbo ẹ̀ papọ̀ ló jẹ́ one point six one zero seven three zero five zero zero bílíọ̀nù méjì ó dín díẹ̀ ni àmọ́ ọ̀rọ̀ afẹ́fẹ́ gáàsì lórílẹ̀‐èdè wa nàìjíríà àwọn aláṣẹ tó wà lágbọ́nrin ọ̀rọ̀ wọ́n ti ṣèpàdé pẹ̀lú ìjọba orílẹ̀-èdè yìí tí wọ́n sì sọ ọdún mọ́ pé ó ṣeé ṣe o kó orílẹ̀-èdè wa nàìjíríà má kó afẹ́fẹ́ gáàsì jáde lọ sílé òkèèrè mọ́ nítorí pé bí wọ́n ṣe ń rà nílé òkèèrè tá à ń rí ìta ń bẹ̀ ní gbogbo ìgbà ń ló ń ṣokùnfà rẹ̀ tó fi wọ́n ń lẹ̀ yìí hmm. bó sì ṣe wọ́n ń lẹ̀ yìí oúnjẹ tí ò tí ì tó ará àbàdàn jẹ tẹ́tún wá pé aráàlú mọ̀já kú ipe kóun náà máa yọ kébọ̀ kọjọ́ o àáfi gígùn alákòóso kejì fún ọ̀rọ̀ afẹ́fẹ́ gáàsì nílẹ̀ wa nàìjíríà ẹ̀pẹ́rìpè epo ń ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún lánàá nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ ìjọba àpapọ̀ ìròyìn ayọ̀ tàwọn àgbẹ̀ tí mo wá mẹ́nubà lẹ́ẹ̀kan wọn ni kí àwọn àgbẹ̀ lórílẹ̀‐èdè yìí lọ́ọ́ fọkàn o ìròyìn ayọ̀ ti dé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ni yàtọ̀ fún àtìlẹ́yìn èyí tí wọ́n ti kọ́kọ́ ṣe lọ fún àwọn àgbẹ̀ lọ́wọ́ tá a wà yìí o wọ́n á bẹ̀rẹ̀ sí ṣe àtìlẹ́yìn ọ̀rọ̀ ajílẹ̀ fataláísà tí wọ́n máa fi gbin èrè oko léyìí tí wọn náà lọ sí tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà kódà tọ́ọ̀nù ajílẹ̀ tí wọ́n ní wọ́n fẹ́ kódà sí ìgboro ayé ó ń lọ bí ẹgbẹ̀rún méjìléní ogójì lọ́wọ́ tá a wà yìí tí ó sì lọ káàkiri àti àwọn èso ìmíì tó ṣe é gbìn wọ́n wá ní bí wọ́n bá ṣe wá lọ gbìn ohun tó ń ṣẹ̀rù bá àwọn àgbẹ̀ tẹ́lẹ̀ tí ò jẹ́ wọ́n wọ́ko lọ tààràtà eh, eh. òun náà ní ọ̀rọ̀ ètò ààbò wọ́n ní ibi ìpàdé ẹlẹ́ẹ̀kọkàndínní ogóje one hundred and thirty nine meeting tí àwọn ìgbìmọ̀ ìjọba orílẹ̀-èdè yìí National Economic Council tí wọ́n ṣe wọ́n ní ibẹ̀ ni wọ́n ti forí oko ṣọ̀ọ́dún igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Kashim Shettima ó sì wà ń kàlẹ́ ń bẹ̀ ó ní àwọn ti sọ fún àwọn tó wà lágbọ́nrin ọ̀rọ̀ ètò ààbò kí wọ́n rí i pé ètò ààbò dè fún ẹ̀mí àti dúkìá gbogbo àwọn àgbẹ̀ ní tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà àtàwọn aráàlú náà débi pé wọ́n á lè fò sùn forí lóṣù ká àgbẹ̀ tó bá wà lóko yóò lè roko pẹ̀lú rọrùn yóò lè e, nara lábúlé kò ní sí ìṣòro fún oúnjẹ ó lè máa jáde wá sáàrin ìgboro bó bá ṣe ń pé àgbẹ̀ ni ó máa pé àwọn tí wọ́n ń rí oúnjẹ rà pẹ̀lú rọrùn hmm. yóò sì máa pé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà lápapọ̀ ah. abọ́mire kẹ́ má pé wọn ò mú tó káàbọ̀ Dr. Gbèsàbí ìròyìn kan bẹ fẹ̀gẹ́fẹ̀gẹ́ ìròyìn ọ̀hún wọ́n fi ẹ̀gbẹ́ wọ́n fi Tribune ojú ìwé ìkejìlélọ́gbọ̀n ìwé ìròyìn Nigeria Tribune àmọ́ tí n bá fẹ́ kà á jẹ́ kọ́kọ́ mú ròyìn tó wà lójú ìwé ìkẹtàlélọ́gbọ̀n yìí torí pé wàhálà tí ń bẹ́lẹ̀ nílẹ̀ wa Nàìjíríà kọ́lọ́hún ṣàánú wa ni àwọn ọ̀dọ́ kan tẹ́bi ń pa yẹn yarí tán yẹn lánàá wọ́n yarí tán ní ìpínlẹ̀ Niger kódà wọ́n ní òpópónà márosẹ̀ Suleja sí Àbújá ṣe ni wọ́n dí gàgà ojú ọ̀nà àwọn ọkọ̀ àjàgbéjò tó gbé ìrẹsì àti spaghetti àtàwọn oúnjẹ míì ìṣe ni wọ́n dàbò ojú ọ̀nà wọn kódà ńgbà wọ́n dàbò rẹ̀ tán náà bẹ̀rẹ̀ sí ni kó ní kẹ̀tíkẹ̀tí wọ́n ti ìbá ṣe àwọn sójà tí wọ́n dé tẹ́ bẹ̀rẹ̀ sí ni yìnbọn sókè wọ́n ní pẹ̀lú bí wọ́n ṣe yìnbọn ọ̀hún àwọn ọ̀dọ́ tí ọ̀gbọ́n rè gbè náà pẹ̀lú ìbọn sójà wọ́n fi ẹ̀mí ara wọn wéwu èyí tí ń wọ́ àpò ráìsì ń wọ́ ọ lọ èyí tí ń wọ́ àpò ìrẹsì náà tó ń wọ́ àpò gàrí ó ń wọ́ ọ lọ ni bí wọ́n ṣe ń yìnbọn tó tẹ́ ẹ̀ bá sì gbàgbé ní Minna ní Súlẹ̀jà wọ́n ṣe bẹ́ẹ̀ náà tó ní kálukú wọn bẹ̀rẹ̀ sí ní pariwo pé ebi ń para àlú wọ́n ní bákan náà lọ́mọ sórí ní ìpínlẹ̀ Kánò Kogi àti Katsina níbi tí wọ́n ti fọ́n sígboro tí wọ́n ní ebi ti fẹ́ gbẹ̀mí àwọn lórí ọ̀rọ̀ ilé bídé yìí ló wà lójú ìwé kejìlélọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune ibi tí ìjọba ìpínlẹ̀ Ògùn náà pé àwọn ò káwọ́ bọ̀ tán wọ́n ní ọkọ̀ àjàgbé ejò tó tó bí ọgọ́rùn-ún tó kó ìrẹsì ń ní àwọn ti rà ní kánmọ́nkíá táwọn ó sì tà padà fara ìlú lówó tí ò ní gajara lọ gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba dàpọ̀ abíọ́dún ló sọ̀rọ̀ náà ọjọ́ Wednesday ló sọ ibi wọ́n ti ń ṣèpàdé nílùú Abẹ́òkúta tí ń ṣolúùlú ìpínlẹ̀ Ògùn abíọ́dún ní ẹ wò á tó ń ṣẹlẹ̀ mo sì sọ fún yín pé ní kánmọ́nkíá a ti lọ wá ọkọ̀ àjàgbé ejò bíi ọgọ́rùn-ún tó kó ìrẹsì rà ó ní ìrẹsì ọ̀hún la máa tà ní owó tí wọ́n ń ta àpò ìrẹsì tẹ́lẹ̀ kó tó di pé owó dọ́là bẹ̀rẹ̀ sí ní fi owó náírà lápè ó ní kódà àwọn tí wọ́n jẹ́ bíi kò rọ́wọ́ họrí àwọn àgbàlagbà láwọn arúgbó ó ní ó ṣeéṣe kó jẹ́ pé ọ̀fẹ́ làwọn máa fún wọn láwọn oúnjẹ yìí ó ní bíi gàárì bíi ẹ̀wà e àwọn ti rà á ní bàbí àwọn ó sì tún tà ní owó tí ò ní fà wọ́n lápò ya ó wá sọ̀rọ̀ ó ní àwọn tó jẹ́ bíi kọ̀rọ̀wọ́ kọrí yìí àti àwọn tó nípèníjà ó láwọn làwọn wò pé káwọn fún wọn ní ìrẹsì ọ̀fẹ́ káwọn sì fún wọn ní gàárì ọ̀fẹ́ pẹ̀lú ẹ̀wà ó ní àwọn tó wá rọwọ́ kọrí o owó tí wọ́n ń tà tẹ́lẹ̀ kó tó di pé dọ́là bẹ̀rẹ̀ sí ní fi owó náírà lápé òun làwọn mọ̀ tà ó ní ìjọba Bọ́lá Ahmed Tinubu ó ní yóò sì ṣe dáadáa ó ní Bọ́lá Ahmed Tinubu ó ní bàbá mọ tí wọ́n ń ṣe o ó ní kódà gómìnà báńkì àgbà ńlẹ̀ wa Nàìjíríà Yẹmí Kàdóso ńgbà táwọn ṣèpàdé papọ̀ táwọn pé ṣé bí ó ṣe máa rí lọ rèé hmm. ọlọ́sọ pé ẹ máa wòran o ẹ máa wòran o owó dọ́là ń bọ̀ wá já wálẹ̀ ògiri jẹ́ríkò rẹ̀ yóò sì wò ó ah, <laughs> ojú ìwé ìkejìlélọ́gbọ̀n ìwé ìròyìn nàìjíríà ṣìbọn mo ti bá. kó tó di pa máa lọ ẹgbẹ́ eléyìí nípa ti kìnìún tó pa ẹni tó ń tọ́jú ẹ̀ ní ilé ẹ̀kọ́ ti OAU Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University nílùú Ilé-Ifẹ̀ ńgbà wọ́n ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan ipe ṣé kìí ṣe pé wọn ò tọ́jú àwọn kìnìún yìí dáadáa wọn fún wọn lóúnjẹ àbí bí ti ń pa kìnìún ipe ṣé kìí ṣe pé bí ti ń pa kìnìún tẹ́lẹ̀ wọn ni rárá o wọ́n ní kódà ọ̀tọ̀ lẹni tí kìnìún wọn ò bá kọlù dóòlà ẹ̀ ní ìgbìyànjú ló gbà. Hmm. wọn lóbìnrin kan tó gbóúnjẹ rẹ̀ hmm. lọ́wọ́ hmm. ni kìnìún mú látẹ̀yìn. kó tó di pé òun gbìyànjú àti dóòlà ẹ̀ tí kó tó di pé ẹ̀mí rẹ̀ mí tó wọ́n wá béèrè pé ẹ wá ná tí ẹ bá tiẹ̀ fara ṣèṣe ń bẹ̀ gan elógan ni wọ́n máa ń san fún wọn. Àdìsá. ẹ tí èyàn bá fara ṣiṣẹ́. Mm, asad allowance ẹ ọwọ́ márùn ni. five thousand. ó wà ní ojú ewé keje ìwé ìròyìn ti the punch. five thousand dollar mo pàwé dènà. pàǹsì ni ebi rè. ní kíni mọ̀ ń sọ kìnìún. láyé ìgbà tá a wà nílé iṣẹ́ ìjọba àpapọ̀ tọ́ba tí kìnìún bá ya mí. àwọn tó máa ń gun irin máàsì lọ ọmọ yẹn tó ń gbà ńgbà náà ni. èló ni. one thousand five hundred ńgbà náà ó yẹ ìyàtọ̀ lè ti bá mi mo mọ̀ gbọ́ mọ̀ gbọ́ Eh, asada eh, lawansi ẹni tó ń tọ́jú kìnìún. Oh, ní zoo. ẹ eh, ní zoo. tí nǹkan bá ṣẹlẹ̀ sí. òun rèé ah, ah. ojú ewé keje ìwé ìròyìn the punch òun rèé. ní five thousand ni wọ́n fún. they play my fans. ọmọwé ọláyínká joel ayéfẹ́lẹ́ ó ti bá gbogbo àwọn ènìyàn ìpínlẹ̀ ọ̀wọ̀ kẹ́dùn fún ti ìpapòdà àti ètò ayé òkú bàbá gbogbo ayé èèkàn kùgbò olúwarótìmí tó dáṣọ rògùn tí gbogbo ètò gbogbo yòókù yóò sì wọ̀ṣí lónìí ní ilé ìjọsìn ti St Andrew Anglican Church tó wà ní Ìmọ́là lọ́wọ́ wọn ni ọmọ bíbí Ìjẹ̀bú Ọ̀wọ̀ ni bàbá ṣe tó sì jẹ́ ìkan òkùnkùn lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìpè kọ́lọ́n dákun kó bá a tẹ́ bàbá sáfẹ́fẹ́ rẹ̀ wọn ìlú Ọ̀wọ̀ yóò gbàlejò àwọn èèyàn lónìí ìpínlẹ̀ Ondo lápapọ̀ tàyítìdè náà ló ń lọ Àdìsá bàbá tán káà náà máa ìtọ́ kàgbẹ̀yìn ń fún mi ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé ló kọ̀ mí kẹ́ ẹ ní ọjọ́ rere àní fọjọ́ lọ́jọ́ lọ. àmì Ọlọ́run ìròyìn tí mo kàgbẹ̀yìn fún ti orí àjàbalẹ̀ tòní. five thousand yẹn. ok kí n tó kàròyìn ti láyínká yẹn. mo fẹ́ lọ mú mi. ok Samuel gbèsàbí lórúkọ tèmi ire o.